adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe ìkójọ wa ní ìrọ̀rùn ọba náà ni adáwọ̀pẹ́ fún ìkójọ tí àwọn èèyàn ń kójọ tó ẹ pé ní èyí tí ọlọ́run nífẹ̀ẹ́ sí ó wà ń bẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni káwa bára wa ń bi tí ọlọ́run nífẹ̀ẹ́ sí eléyìí oríire ló jẹ́ fún wa abẹ́rẹ́ wa subhanahu wa ta'ala gbogbo tí ọ̀nà wa tí ó ṣe fún wa lórí pàápàá jùlọ lórí ẹ̀sìn lórí àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́kọ́ sáà ṣe àlékún ẹ̀ fún wa irújòkó dáadáa báyìí ní kọ́lọ́mọ ṣe rọrùn fún wa kí a lè máa lọ atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run fi ṣe àánú ìgbà tí ó fi ṣe àánú òun ṣe fún fámílì ẹnìkan wọ́n sọ fáwọn mọ̀lẹ́bí ẹ̀ ọlọ́ni wa ma arsalnaka illa rahmatan lil alamin ìwọ ààrẹ kò jẹ́ àánú fún gbogbo ayé pátápátá ni ó jẹ́ pé ní gbogbo ẹni tó bá ń wà ní ọgbọ́n ìkí ọlọ́run látara àyà tí a kà yìí a rí pé kò sí ọ̀nà míì tó fẹ́ wá sí ìpínkù tẹ̀lé ànábì Muhammad lọ kọ́lọ́wà subhanahu wa kí ó bá wa kẹ́ kó àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ akẹ́ra wa ní ọmọdé wa àti àgbà wa onílé wa àti àlejò wa pàápàá jùlọ àwọn sheikh wa al-ustaz abdulgani juma kọ́lọ́ jẹ́ kí ariwọn pẹ́ lórí dáadáa ọba tí ó fún wọn ṣe ìkẹ́ fún umma yìí ẹ̀rí ìkẹ́ tẹ̀sìn ìkẹ́ àgbọ́yé ẹ̀sìn bí òjò ni ó mọ ọ̀rọ̀ káàkiri ó tún lè bọ̀ láǹsì ó tún bọ̀ pé eré àmì láti lọ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ mbẹ́ ó dúdú ọ̀tún la bẹ́ẹ̀ ni kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó jẹ́ kí dáadáa tí wọ́n fún mọ̀ yìí kò lè yẹ kọ́lọ́n jẹ́ kí wọ́n ṣe pẹ́ lórílẹ̀ àti gbogbo àwọn mashayikh wa tí òkú náà káàkiri gbogbo tí wọ́n bá wa sọ kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ó ṣe àǹfààní fún wa láyé àtọ́jọ́ gbẹ́ndé alkiyama bákan náà kí àwọn sheikh abdulhakeem kutubi tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí ọba tí ó gbé wọn kalẹ̀ sí àdúgbò yìí láti wọ́n wọn ṣe àǹfààní ẹ̀sìn fún àwọn ọmọ yìí kọ́ńbà subhanahu wa kó jẹ́ kí wọ́n ṣe pẹ́ lórí dáadáa nítorí àwọn fi darí ààyè náà ọgbọ́n òye àrísí ustaz wa maruf kọlọmọ asùpáànù látàlá kó jẹ́ kí ariwo pẹ́ orí dáadáa ara kí gbogbo àná ní ọmọdé wa ti ní àgbà wa pé àkó gbìyànjú àkó ṣe olúwa ìtí àníbà muhammad sallam tí ó sọ pé man yuridillahu bihi khairan yufaqihu fi ddin ẹ̀ńtọ́lọ́mọ bá fẹ́ ṣe lólóríire ó jẹ́ kí ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn náà ló sún wá débí ẹlòmíì ló sọ pé òun débí rí lóde ẹ̀ pé ní àkọ́kọ́ ọjọ́ tí wàá débi òun sì kú ló wá ṣe bákan náà kìí ṣe mọ́lúdì ní ogbe wa ilé ló jẹ́ dùn pé ẹ̀sìn ló jẹ́ mọ́bí kọ́lọ́ba sùpánù àtàlà kí o ṣe àgbọ́yé ẹ̀sìn fẹ́ nìkọ̀ọ̀kan wa náà gẹ́gẹ́ bí ti àwọn sáàbù Suleiman tí wọ́n sọ àkórí ọ̀rọ̀ wa òun náà ló lọ báyìí pé ní àbí dàwátùnà pé eléyìí ní ìpèpè wa eléyìí ni àkọlé ọ̀rọ̀ wa pé kí ni à ń pèpè sí gan kí ló kó wa jọ tí gbogbo wa torí ẹ̀ jókòó síbi àbí tá à ń torí ẹ̀ jókòó láàyè míì náà torí pé ní níta ń bá ń ṣe tó ń bá bí wá yẹ ká lè sọ pé níta ń ṣe rè tó bá fẹ́ pè wá lórúkọ tí a jẹ́ ẹ̀ka sọ pé àwọn òjẹ́ yìí tẹ́ ń pè wá ìyẹn ló fàájọ pé ní a gbọ́dọ̀ mọ ìta ń pèpè sí ẹ lè rákòjọ kan tán ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lẹ́bàá àwọn afọ́ onítẹ́rìbíyà àwọn ẹlẹ́dúkéṣẹ́ ti sọ pé a gbọ́dọ̀ rí al-ahdafu tarbawiyya à ń ríyàn à ń kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n bá wí pé ẹ̀kọ́ tó ń kọ̀ yìí kí ni àṣìfù gan ẹni tó dá lé kéwúlẹ̀ lápèjúwe ó fẹ́ káwọn èèyàn ni yóò ní kẹ̀kẹ́ tó gbé kalẹ̀ tó ní kókò sí ìyẹn ló bá tó pé ní ẹni tó fẹ́ kọ́ àwọn èèyàn tán tó bá jáde tọmọ wò hàn tọmọ láwọn rí lọ tọmọ wo sẹ káyipẹ́ ó lo tiẹ̀ nu ó ti ní tó ní kókò sí àdáhùn tẹ̀rẹ̀bà wíyà nù tọmọ tó bá fẹ́ yà lẹ́yìn ẹ̀ tó ń bọ́ sílẹ̀ yọ ọ́ dìbò tó pé ọkàn àbùkù wọ́n ti yapa àwọn àfa ó ní pé mi ò yapa tó ń gbé lẹ̀ lóòótọ́ ẹni tí ń ya pátá àtòrí ẹ̀dálé ẹ̀kọ́ ilẹ̀ lẹ́nu làwọn náà agbọ́dọ̀ mọ ìtòkó wa jọ náà tí a bá mọ eléyìí yóò lè já àǹfààní fún wa láti ṣàlàyé ta gbé dání bákan náà yóò tó jẹ́ àlàyé fún àwọn tó yẹ pé ní ìtukùrọ̀ àwọn ìṣòkò aláàtọ̀kù fún mẹ́lẹ̀ ìṣàlákàbí ìlú tó ní mọ̀ nípa rẹ̀ náà sọ ọ̀lùwọ́ òsúnmọ́ ní súnmọ́ ọ̀lùwọ́ òrìṣúnmọ́ ṣùgbọ́n látara ìkórira òdodo kò sí tí ò lè fẹnu sọ anáta ń gbé mílíkì fún ìyá wọn àwọn tó pé ní ìpàdé di àlàáfíà àwọn tó pé wọn gbogbo yẹn lẹ́yìn ló pé ń kéfèé ní tiyín gbogbo tó ń lọ lẹ́mu kò súnmọ́ ní súnmọ́ kankan o bóta bá ṣe rí àlàyé yìí ọlọ́run lè fi ṣòwò náà láǹfààní pé bọ́ọ̀ tí ẹ̀ súnmọ́ wa eléyìí láàlàyé ń ta gbé dání fọ́nà wa subhanahu wa ta'ala kó ṣàánú wa agbẹ́rin kejì ni pé ní àfihàn ìdàwà tuna eléyìí ní pèpè wa ìpèpè àwa àwo àwa wo la lè pèpè yìí torí pé ní tí nǹkan ò bá dàrú kò yẹ káwa kan nínú àwa mùsùlùmí tó mọ sọ pé ní eléyìí ní pèpè wa ìpèpè kan náà ló yẹ kí ìpèpè wa jẹ́ ṣùgbọ́n kálukú ti dá ó ti dàrú àfi tí wọn bá kóra wọn jọ lẹ́yìn kó máa ṣàlàyé ohun tó kó wọn jọ. náà agbóhùn ẹlẹ́ẹ̀kẹta ni pé ǹjẹ́ ìpèpè wa sọ yìí sáwọn la mọ̀ mọ̀ ń pé ẹ̀jẹ̀ a máa ṣe báyìí tó káwọn mí náà aléráwọn náà wá pé ẹsẹ̀ pé ẹsẹ̀ pé mo ṣe ti nínú náà tiwa náà rèé pé àwọn náà eléyìí ní tiwa náà nǹkan àgbélẹ̀ àwọn alu sunnati والجماعة jamaa àbí báwo ká kọ́ ní alu afar àbí ká ní asalafiya ìpèpè tí a ń pèpè sí ìpèpè tí o ṣe káwa la gbé lẹ́ni kòtò pé wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba àti ànábìwá Muhammad ìwà kéde ìpèwé pé olóyún ní pèpè mi olùkọ́ àlọ́ àkọ́kọ́ mu bọ́lá ń ní kánẹ́bí náà sọ ní kókó áàfin ìṣẹ̀bí ní adìrú ìlàlá alábàṣírọ̀tìn ana wà mẹ́ni tàbá ani fasubuhánàlá kama ana minal mushrikin ilé ìlànà ìpínlẹ̀ wípé ìpèpè ẹ̀ ló fi kéde ẹ̀ fáráyé ìyí táwọn ibi ti ṣe èyí ló yẹ kó tó gbogbo wa yẹn fà pé ẹni tó dáwọn pé eléyìí ní pèpè wa tí ò bá ti mú bá nẹ́bí ṣe mú wa àjẹpẹ̀kẹ́ ṣe pèpè náà ní kánẹ́bí sọ yìí làwa náà fẹ́ tẹ̀lé tá a bá bá wọn lórí ẹ̀ ká sì túká ó ti tó ṣùgbọ́n àwọn afáàkọ́ pé ní alẹ́ ìlú ló kọ̀tọ̀ rìpọ́ìtì báyìí nímọ̀ gbogbo ìpèkè ànábì lọ́lọ́run kó jọ ìpìlẹ̀ ìpèkè ànábì àti ọ̀pọ̀lọpọ̀ tó ń darí sí lọ́lọ́run kó jọ látara ayà yìí tó sì jẹ́ pèpè tiwa náà káyíká gbọ́ wípé kí ní pèpè inú àfa ọkọ̀ tó ti ayà yìí ní lókùtọ̀ torí pé tí ń jẹ́ mẹ́rin ẹni ṣùgbọ́n pàṣára ha al-ulama afwan al-juhal ṣùgbọ́n aláìmọ̀kan ní ìjẹ́ka tó mọ̀ sọ ẹ̀hún ló yà sí báyìí ó yà sí báyìí báyìí àwọn sọ́lá fún wa pé kí lẹ́yìn pèpè sí ta ń pèpè sí rè ó ti tán ẹ̀dọ̀gba ẹ̀mí rè lélẹ̀ kí ló ń jẹ́ kuran kuran kalamullah ó ti tán nígbà táwọn ẹni fídíò ó ti gbé dẹ́rù màkàlùkìn ẹ̀ tó fi yún ẹkùn bá ní pé nǹkan dàrú ni wọ́n bá bí wọ́n pé kí ní pèpè ẹ́ tọ́sí kóòtù ara yìí pa ẹni tó lọ́n sọ pé kánẹ́bí ṣe ń bí ní pèpè ni ó ti tó. kí lọ́lọ́run wá sọ ọlọ́run kánẹ́bí sọ pé ní àfi ìṣẹ̀bíìlì ilé ìlójú ọ̀nà tèmi tí mò ń kókò sí. adìrú ìlàlá mò ń kókò lọ sójú ọ̀nà tọ́lọ́ mò ń kókò síbi tọ́lọ́ kìí ṣe bíi tara mi tó ní pé kí n lè kẹ́kọ̀ọ́ yín jọ mo ń pèpè tó gbé olè ẹ̀sìn mọ́ náà ìtọ́lọ̀ ní kánẹ́bí sọ yìí ọlọ́ni tó wàá jẹ́ ẹ̀rí sí nínú suratul ahzab ọlọ́ni inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira inna arsalnaka bil inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira wa da'iyan وسراجا منيرا بإذن الله بإذنه وسراجا منيرا جزاكم الله خيرا ọlọ́run ká níbi sọ fún wa pé ní ọlọ́run láwa láàrin ṣáìdàn láti wá fẹ̀rí múlẹ̀ fún wọn wọn mo bá ṣèràn láti wá fún wọn nírò ìdùnnú pé tó bá ṣe léyìí inú àlùjẹ́nà ló lọ ilé ilé jẹ́ kẹrí kí ọlọ́run wọn náà fi ìrọ̀rùn láti tó wá kìlọ̀ fáwọn èèyàn bákan náà da'iyan ila Allah lóta lọ láti wá pépè síbi ìtọ́lọ́ yẹ pé gbogbo ìpèpè wa torí ìtọ́lọ́ ló gbọdọ̀ jẹ́ ibi ìtọ́lọ́ la gbọ́dọ̀ pèpè sí bọ́ọ̀lù ṣe ṣàlàyé ẹ̀ la gbọ́dọ̀ sọ fáwọn èèyàn. ad'u ila Allah ala ìpèpè yìí wá rèé ó wọ̀ yẹ alábàásí rọtin ó wọ̀ jẹ́ pẹ̀lú ọgbọ́n àti òye àti ìmọ̀ àti ẹ̀kọ́ ìyẹn ló bá tó yẹ pé ní àápadà padà síbi ọ̀rọ̀ wa yìí ẹ àwọn ṣẹ́fù wa alùsáàbà àbùgẹ́ni kọ́lọ́kọ́jà rí wọn pẹ́ wọ́n ti fẹnu bàbí ẹ̀ ń bẹ̀ nínú ọ̀rọ̀ wọn so ilé tuntun ìpè tó tó alábàṣírà ti pẹ̀lú mẹ̀mí ìyẹn ló bá jẹ́ pé ẹ̀ nira ọ̀fà súnà kan kó mọ pèpè pẹ̀lú agbárí rẹ̀ ìbúdó mi ò pé ní ìlànà ànábì ẹni tí ó pèpè síta ànábì tí ó pèpè síta ọlọ́run ìmọ̀ ló gbọdọ̀ síwájú ìyẹn ló fà tó pé ọjọ́ tánábì ó gbà ànábì tó ló gbé mọ̀sùlùmí yá dáwà lé lọ ojúṣe ìmọ̀ ó ti dọ̀rọ̀ bísí rọ́bì kàlẹ́dì ìfọlá àwọn afáàjẹ kó yà pé ní lópin ìgbà tó yẹ páyà yìí ni tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fánẹ́bì ọlọ́run fi yé pé ní iṣẹ́ tó fẹ́ gbé dání yìí o aláìmọ̀kẹ́ ṣe ìyẹn ló bàtọ́ yẹ pé ní àárín pé ní orí ibi tí mo jòkó lé dáwà ànábì ọlọ́run kó wá pèpè sójú ọ̀nà tọ́lọ́run tọ́lọ́ wa ní mímú lẹ́yìn ẹ̀pẹ́ tọ́lọ́ náà là ń ṣe kó tọmọ ohun ọ̀rọ̀ kọ́ alábàṣí rọtìn wọn ò jẹ́ pẹ̀lú ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn ẹ̀sẹ̀ bí tọ́lọ́ náà là ń ṣe lọ́wọ́ ń parọ́ fáwọn èèyàn kódà àwọn àfáà mi gbà pé ó gbà pé pé tọ́lọ́ lọ fẹ́ sọ ọ lè parọ́ láti fi ṣàǹfààní ìmúra àfáà pé ní ó sún ọ̀rọ̀ ẹ̀mú ọba tó ní èèyàn lè kóòtù àdìs gbogbo àti wọn pé fi ṣàkóso ní kó rọ fúnra rẹ̀ ẹ̀ lápẹjú olóògùn wa ó ní lápẹjú òwò àtẹ̀yẹ́ ń gbélé èsì ó mọ ń gbé ìyàwó rẹ̀ gbogbo gbà gbogbo ara ló ti ṣe ṣe wá sí fún wọn ti kìlọ̀ fún kò gbọ́ wọn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ wọn á èyí ṣe wá burú bẹ́ẹ̀ gbọ́dọ̀ táwọn èèyàn ń bá wọn sọ láti gbọ́ yìí ẹ̀gbọ́n tọ́lẹ̀ bí sọ̀rọ̀ tọ́lá rasulullah sallallahu alaihi wasallam mọ̀nkásọ̀rọ̀ fi dọ́rùbì zaujati mọ́hàlá ọ̀bàràkátàwò. àwọn ọmọ pé anábìyàn ti bá ń lùyàwó rẹ̀ púpọ̀ gbogbo àlùbáríkà tó ní ọlọ́wọ́ parẹ́ ni alákọ̀ọ́kọ́ tó kọ́ mú wa nù ìkejì tó mú wa ń gbọ́ náà ní pé ní ọlọ́dẹ kó ná ọba náwó sùwàlùlà ó yẹ pé òun ọgbẹ́ fi ṣe bára tó gbọ́ ọ̀nà tọ́lọ́ ni ọba ń wà wo ọláwọ̀ òkú àtọ́lọ́dẹ òun bá gbéra pa ọgbọ́n tálẹ́bí sọ ni mọ́wọ́lá mi mú fíkì fìyẹ́ mi láàmú ìwárìkú láàfin wàlà kẹntì ò bá náwó ní ìjọ tó ń bá ń sọ ọmọ lóko nínú mi lágbàrúkà subhanallah gbogbo ẹgbẹ́ eléyìí ní àkọ́kọ́ tọ́gbà tó gbélé o ti takò eléyìí kì í ṣe pé tọ́lọ́ ń takò ẹ̀ ló kọ́kọ́ fi jà fún lẹ́yìn náà ó tó wá ṣe rọ́lẹ̀ tó fánibí onífúnni ẹsẹ̀ yẹn tó ń pé ntọ́lọ́ ń fi ránibí náà ló gbọdọ̀ jẹ́ dára wa ọlọ́run kó pèpè tọ́lọ́ alábàṣe rọ̀tìnì pẹ̀lú ọgbọ́n àti òye àti ìmọ̀ ṣé lè sáré bí ìtọ́lú wa wà fún wọn ni kótó pé aná wàá mẹ́lẹ̀ tàbá àní èmi o àti àwọn tó bá tẹ̀lé mi ó fi jẹ́ pé tọ́lọ̀ ní kánẹ́bí ṣe yìí kì í ṣe bá ní ẹlẹ́mìlẹ́ ní ẹgbẹ́gbọ́n sáṣẹṣẹ lẹ́kẹ́ ṣe bá níbí nu àwọn ilé gbégbá mi láà tó yẹ pé mo tọ́ ọfẹ́ pèpè sí tọ́lọ́run ọlọ́run kálẹ̀ ń sọ pé mi mò ń pèpè síbi tọ́lọ́run pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ọgbọ́n àti òye aná wàmínì tàbá àní èmi àtẹ̀tọ́wá pé tèmi ló fẹ́ tẹ̀lé ẹgbẹ́ dídáwà wa táàfù tẹ̀lé pàmíbí wa muhammad sọ̀rọ̀sọ́lá agbọ́dọ̀ ṣe é bó ṣe ṣe tó bá ti pé pé kí lè ń pèpè sí agbọ́dọ̀ pé bá nẹ́bí ṣe pèpè là ń pèpè ní tó pèpè sí làrá náà ń pèpè sí asubhanallah wa ma ana minal mushrikin ẹ̀rí ọwọ́ parí òtún náà kọ́mẹ́ǹtì mi nínú pé asubhanallah nínú ọlọ́run ọba wa ma ana minal mushrikin mi ò sí inú àwọn ẹlẹ́bọ tó yẹ pé ní ọ̀rọ̀ tàwọ̀ṣídìí tó wá gbẹ̀yìn ọ̀rọ̀ yìí àmọ́ gbogbo tábìlì ń pèpè sí ọ̀rọ̀ kámọ́lọ́hún nítorí ojú ní níbẹ̀ ni tábà tí wàá gbélé àárí pé ní àwọn nǹkan tó jẹ́ mùrùtàkàsá ti da'wa àwọn nǹkan tí dáwà rí láìlé lórí òun náà nìyẹn alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ gbé àdáwà tó ila Allah ó yẹ pé bíi tọ́lọ́run là ń pèpè sí a gbọ́dọ̀ pèpè sí ìjọ wa táàrí tọ́lọ́run sọ tó takò tìjọ wa táàbò ó lórí rẹ̀ pé lóò bá fàṣẹ mọ́ ẹ ṣe lẹ́nu ààrẹ rẹ̀ pèpè sí ilé ẹ̀kọ́ àtàdálẹ̀ pé àwọn akíní kan bẹ́sẹ̀ ìbẹ́sẹ̀ ń pè é níbi kàwé ṣe bá wọn lọ́dọ̀ tiwa yẹ pé ní súnmọ̀ tó náà bá fẹ́ ṣe súnmọ̀ kò gbọ́n nínú ilé ìlọ́kàn gbogbo bí tá a bá ti rédodo ìpèpè wa ni tó yẹ pé ìyẹn fẹ́ rí ilẹ̀ múlẹ̀ nígbà pé tọ́lọ́run náà la fẹ́ ṣe agbọ́dọ̀ gbantí ó mú wa fún wa ẹ̀rí àlébí ni anáwó àwọn ẹni tàbá ni ó yẹ ká tó fìyẹn náà kún bí mo ṣe pèpè bọ́lá ń ṣe ní kí n tó yìí bẹ́ẹ̀ náà ni àwọn tó bá tẹ̀lé mi àti ìpá àwọn tó tẹ̀lé anáwó Muhammad sallá tọ́jẹ́ ní àkọ́kọ́ náà làwọn sọ̀hábà tó bá sọ pé ní ìpèpè wa ìyẹn pé báwọn sọ̀hábà ṣe pèpè ìtí wọn gbọ́yé bẹ́ẹ̀ ló ṣe yẹ káwa náà gbọ́yé torí pé ní tàbá gbé lánàá kẹdélé ni àwọn èèyàn sọ pé àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ mú ọ̀rọ̀ yìí lè kó àmọ́ ní tàbá àní àwọn sàhábà náà ni alukuraani sọ fún wa pé ní asábìkúnà awàlú àwọn ẹni àkọ́kọ́ àná àwọn ẹni ìṣíwájú tó kó ní ẹni ìṣíwájú lọ pé òun nípa ẹgbẹ́ wà pa ẹni ìṣíwájú kùránì máa ẹni ìṣíwájú wa àwọn bàbá àkọ́kọ́ wẹ́pà àkọ́kọ́ ní awàlú kùránì lọ awàlú ṣùgbọ́n bí táàtì ló yapa ni tí wọ́n bá rọ pé ní ìṣíwájú òun náà sọ pé ní ìṣíwájú lòun náà fi kọ́ṣe káwá padà sí kùránì ẹni ìṣíwájú òun náà kọ́ṣe minal muhajirina wal ansar àwọn tí wọ́n ṣe hijira àwọn ará mẹ́kà àtàwọn ará mẹ́dínà yẹ pé àwọn tó ṣe hijira ẹ̀rí pàwọn sọ̀hábà ni àwọn ìta gbọdọ̀ táàbà ń sọ pé àwọn ẹni àkọ́kọ́ tó ta bẹ́ kílèmù pọ́n bàbá wa àwọn bàbá wa ta gbọ́dọ̀ kọ́kọ́ kílèmù ni torí pé ẹlẹ́kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ànábì tọ́ba lu kẹ́límù ẹni àkọ́kọ́ àwọn ẹlẹ́ni àkọ́kọ́ tọ́ba làwọn ẹni síwájú àwọn ẹlẹ́ni síwájú ẹ tọ́ fáwọn mẹ́kẹ́ àwọn aṣíwájú tó ká síwájú ni àwọn tó síwájú gbogbo aṣíwájú rẹ̀ ọlọ́wọ́ni wà lẹ́dínà tàbà ọ̀hún bẹ̀ ẹ̀sán àtàwọn tó wá wá lẹ́yìn wọn tán ṣe bẹ́ẹ̀ ṣe ṣe tán fi dáadáa irú dáadáa tó gbé kalẹ̀ náà ní bóyá ẹ ṣe pèpè táwọn náà pèpè bẹ́ẹ̀ rọ̀bí aláwọ̀ àni ìgbọ́lọ̀ bá tún káwọn ẹtẹ́ ní ìṣíwájú ó mọ̀ káwọn náà pọ̀ mọ́ wọn. kò láti pé ní dáwà wa ògbòdògbé dáwà ànábì táwọn sàhábà jogún lọ́wọ́ rẹ̀ tọ́ba sọ káwọn ẹni ìṣíwájú tó ṣe tán mọ́ àwọn lélẹ̀ ṣùgbọ́n káwọn ẹni wà láàlì wa sàhábìhì à ń tọrọ fún ànábì à ń tọrọ fún sàhábà ṣùgbọ́n ìlànà wa ó yàtọ̀ sí wọn ọ̀rọ̀ ọmọ dàbí ọ̀rọ̀ akọni tó ní ìfàṣà kártàbí àbá ìlàrùn sárafin nígbà tó ń fún àbá kan púráùdù ẹ̀rì gbogbo náà lálá ń tẹ́lẹ̀ sàhábà ìwọ́n wá ń fi púráùdù lásán wọn ni lánàá ẹ̀rì kò lè lé sọ̀dákìtà wàlákìn bí sàmà wàlàdù tó pé ní ọgbà pé ń sàhábà lẹ́nu ìṣíwájú wa ọ̀rọ̀ wa dé lẹ́sìn àbáfẹ́ pépè síbi nǹkan ọ̀rí lánàá àwọn òpó ọgbà wọn lónìí síwájú òótọ́ lọ sọ ṣùgbọ́n ẹni ibi ni wọn ọ̀kọ́ ṣe wọn ìyẹn ló fàtẹ́ pé ní ìtẹ̀lé ànẹ́bí àtàwọn sàhábà lórí bẹ́sẹ̀gbẹ́sẹ̀ kalẹ̀ ló jẹ wá lógún kẹ́mọ́ sàhábà ló pé ní ìtẹ́bìrú bàlá tẹ̀bìtẹ́bìrú ọ̀tẹ̀lé àwọn ẹni ìṣíwájú yín ẹ̀mẹ́tún bá ti yín lẹ̀ àkọ́dí kò fi ìtùn gbogbo wàhálà tó ń lé ṣe pé ẹja ṣe báyìí ẹja gbogbo báyìí ẹja gbóná dára àgbà báyìí ẹja pèpè sí nǹkan báyìí lọ́nà báyìí àkọ́bí kò sí ìtún gbogbo ẹni sọ́dọ̀ àti báyìí béèrè lọ́wọ́ àdẹ́bí lẹ́sìn ti parí. ìtòkù fáwa ni pé káwọn ò bá ṣe ṣe kárìn bí wọ́n sì ti ṣe rìn tó bá wá rí bẹ́ẹ̀ táwọn pé ní dáwọ́ àtànígbà Muhammad sallam tọ́lọ́ ó sì ń pèpè sí àwọn àwò àwọn nǹkan tó jẹ́ ànábì lógún lórí dáwà yìí nígbà tí mo bá ti gbà pé ìlànà ànábì la gbọ́dọ̀ pèpè sí iná ẹ̀sìn la gbé dání gẹ́gẹ́ bí onísùnnà á rí pé nǹkan àkọ́kọ́ tó kọ́ jẹ́ ànábì lógún gẹ́gẹ́ bí ẹni tó ń pèpè sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́wọ́ òun náà ni tawhid ìmọ́lẹ̀ ńlọ́kan ìsọlọ́run láṣọ ní gbogbo oríṣiríṣi ọ̀nà ibi tó kú sí tá a ti mú ẹmú lóun lẹ́yìn ọ̀kan eléyìí tá a sọ yìí kò bẹ̀rẹ̀ látọ̀rí àníwá muhammad sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ látọ̀rí àwọn ànábì gbogbo wọn pátá ètò wọn pèpè sínú ẹni tó bá fẹ́ lò lànà wọn gẹ́gẹ́ bí dáwà ìrìnkẹ́kẹ́ ò gbọ́dọ̀ jẹ́ lógún lákọ̀ọ́kọ́ àti nígbẹ̀yìn tó gbélé yìí lọ yẹn ló fàtẹ́ pé ní ọlọ́run bá subhanahu wa ó sọ fún wa nínú alukur'an في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت gbogbo ìjọ la ti lójíṣẹ́ alójíṣẹ́ sí wọn kí wọ́n á pèpè láàrin wọn kí ló ń pèpè sí àní ìbúdó kí wọ́n á sọ lóun láṣọ níbi ìjọsìn tó ń ṣe fún kí sọ lóun láṣọ níbi àwọn nǹkan tó ṣe pàpé nìkan ní sàrísìkí fún ni òun ní ni òun ní àáforíkẹ́lẹ̀ ní àátọ̀wáfù ní àábẹ̀bẹ̀ ní àábẹ̀lẹ̀ ní àákàǹkẹ́ ní kẹwàá sọmọ lásọ lórí ẹ̀ àti bí ìtọ́jọ́fò ìròyìn ara rẹ̀ ẹ̀yẹ́ ní gbogbo àníébì pátá ìtẹ̀múwánu bákan náà lọ́wọ́ sọ fún aláyè mí pé ní bàmí àrùsáìnà mi rọ̀súlín ńlá núhì ilé yìí anáhùn láà ilá àìlà aná ọlọ́ni àárín ìkẹkẹ síwájú rẹ rẹ Muhammad ní àwọn òjíṣẹ́ àti tó jẹ́ pé n tó jẹ wọn lógún tó mọ sọ fáwọn èèyàn lẹ́yìn pé ní ẹ̀sìn lọ́run nìkan ẹ má mú nǹkan ẹ̀mí ìlórogún mọ́ eléyìí nípìnlẹ̀ tó yẹ pé ní a fi bẹ̀rẹ̀ dáwà tẹ́bá lọ́nà suratul A'raf arúgbìtọ́run ti sọ̀rọ̀ àníbíwá náà bẹ́ẹ̀ ló sọ ti Hud ó sọ ti ẹlòmíì náà pé n tó ń sọ fáwọn ọ̀jọ́ wọn náà ni pé ní ìbúdó lọ́ha bóyá lákùnrin ìlà in bẹ̀rù yẹ pé ẹsìn lọ́wọ́ ọba ẹ ní ọlọ́run ọba ẹ lólùjọ́sìn fún mi ìtẹ́jọ́sìn fún níjọ́sìn tòrógó àyàfò ọlọ́run nìkan gbogbo ànábì ọlọ́run eléyìí kó sínú gbogbo wọn sì ní ìjíǹjí tó jí apá oríṣiríṣi wàhálà nílùú wọn tọ́lọ́lẹ́mí asọ́lẹ̀ ni pé ìta ń bá yí kákọ́ gbìyànjú fẹ́ gbẹ́kan náà gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan ló bá wàhálà lórí àwọn ìjọba àwọn ìjọ wọn lórí wàhálà ànábìwá Shuaib aleyhi salam ló bá àwọn ìjọ rẹ̀ lórí alimushkilatu iqtisadiyya níbi ọ̀rọ̀ kátàkárà ó ní wàhálà lórí ẹ̀ tẹ̀tífíṣìl kẹ́yìn ìmọ̀ ojú òsùn wọn kù ìmọ̀ ìjàmbá ẹran ní nínú ọ̀rọ̀ ṣíṣe káípa lọ́fìrò rí àwọn ibi tó láwọn ń pèpè lónìí nítorí kí Shuaib kọ́kọ́ mójútó òní pé owó yín nítorí kan economic crisis ń ṣẹlẹ̀ ìyẹn owó ọ̀tá gbajúmọ̀ ṣùgbọ́n kò kọ́kọ́ pààyàn tì ọkọ̀ ọkọ̀ mọ̀ ọlọ́run lọ́kàn náà bẹ́ẹ̀ làwọn ànábì míì nínú ànábì ọlọ́run bákan náà ni ànábì wa Yusuf alayhi salam àpèjúwe wa nù fèsì ẹ̀ nígbà tó wà ní ẹ̀wọ̀n àwọn ìwéjọ wa kó ọ̀rọ̀ bá pàtó alála báyìí báyìí náà aláìsí sí ń disturb wa àdìpẹ́ ni ilé ní ìrẹ́lọ́lẹ̀ ṣàlàyé aláì fún wa tàbáwo lé ní káyipẹ́ ìlú ṣe ń ṣe dáwà tí wọ́n ní ẹni pírọ́blẹ́mù tó ń bá wọn yìí èyí kọ́kọ́ sọ́ọ̀fù náà anabiwa Yusuf ó jẹ́ kó yẹ pé ní sọ̀rọ̀rọ̀ alátẹ́gbé wa ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tá yàdá sí iye oúnjẹ tó jẹ kó tó gbẹdẹ ó yẹ díẹ̀ eléyìí kékeré ni kó tóbi ju ẹ lọ ní kí n kọ́kọ́ pè yín sílẹ̀ èyàn ń bá làwọn àbúrò òun ní sẹ́bẹ̀ yìí àlálọ́ kọ́kọ́ yẹjú kì ọ̀dà gbogbo ọ̀kan ọmọ ló ń ṣe nǹkan míì wọ́n gbájúmọ́ wọ́n yẹ ká kọ́kọ́ra jọ ní tó tẹ̀ wọ́n sì di pé ká ní gbogbo òṣèlú lẹ̀ àyàn jẹ nǹkan mọ́ra àyàn pé nǹkan míì níbẹ̀ yìí tọ́lọ́ ilé wọn sì lànà ẹmọ ní àjùtìwà agbọ́dọ̀ fún àkídà àwọn èèyàn mọ́ torí pé èèyàn làwọn ànábì ọlọ́run òun ni tí wọ́n gbájúmọ́ ànábì Yusuf alayhi nǹkan àkọ́kọ́ tó kọ́ mẹ́bìlẹ́yìn lọ́rọ̀ tawhid inni taraktu ẹ̀jọ̀ nìkan tó mo sílẹ̀ ọ̀dọ́ náà bá gbọ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ bí ọba ìkíámẹ̀ gbọ́ ẹ̀yin ẹ̀ mẹ́rin bí o bàtàbá tòmí lọ́tà báyìí Ibrahim wa Ishaq ما كان لنا أن نعبد إلا إلها واحدا ẹ̀rí kò sí kò yẹ ká mẹ́sì nǹkan míì yàtọ̀ sọ́nà zalika dinul haqq ilé ilé ẹ̀sìn ó pè látàrí pé àrùbá bí mutafarriqun khairun amillahu alwahidul qahar ọ̀rọ̀ aláni ní kó bá ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tawhid lóbá olú gbogbo fìtínà aláì kẹ̀kẹ́ kékeré nìyí nítorí ń bá yín fúnra jù yìí lọ ìlẹ́yìn pé bá wà àwọn ẹni rẹ látọ̀nà ànábì ọlọ́run wá wọn èyí kó ní òkùnlẹ̀ yìí kéré ìyẹn náà sì ń dáwà tá a gbámú gbọ́dọ̀ ilé ìyẹn mizan òṣùwọ̀n tá a fi wọn àwọn ẹ̀kẹ́ pé láwùjọ pé ah, àwọn onísúnmẹ̀ sẹ́gbẹ́sẹ́gbẹ́ kan ni ń bá nǹkan mi lọ ọ̀rọ̀ òṣèlú ló kọ́kàn wá sẹ́gbẹ́sẹ́gbẹ́ kan ni àbúrò kákó jọjọ ló kọ́kàn wá àwọn onísúnà ń ṣe yìí ìyẹn ló bá tó pé ní ìpìlẹ̀ tá a sọ pé bánẹ́bí ṣe pèpè bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wà níṣẹ́sí tiwa àwọn mí àgọ́ pé ní pété sọ yẹn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà ti yàtọ̀ bánẹ́bí ṣe pèpè gbọ́dọ̀ yàtọ̀ nítorí pé pèsè pàápàá jùlọ ọ̀rọ̀ tawhid ọlọ́run tó fún wa ní àpèjúwe nínú alukur'ani karim lọ́nà tó pọ̀ náà tó lọ́wọ́ fẹ́ pé àkíyèsí wa sáré kankan nínú suratul isra ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyyahu ìtọ́lẹ̀ ń dalẹ́jọ́ alukọ̀dọ́ òṣèré ìtọ́lẹ̀ ń gbé kalẹ̀ tó fi tẹ̀sí olùkọ́ ní ọ̀gbọ́dọ̀ sí nkẹ́ mí nídẹ̀ẹ́yìn tọ́lọ́run ọlọ́gbọ́gbọ́ fọ́rọ̀ tàhíd múlẹ̀ wábìlì wá ní lẹ́nu ìsànà láti dáadáa sáwọn òbí rẹ ẹ̀rí pé ní ìwọ̀ òbí gan ó wà lábẹ́ eléyìí bẹ́ẹ̀ lọ́wọ́ sí ètò apá kí o sì wá sáwọn nǹkan míì tó fi wá débi ìparí ayé àwọn ìkẹ́bẹ́rẹ́ mẹ́tàlá wọ́n pẹ̀lú ọ̀sẹ̀ sí ní ẹ̀mẹ́bọ̀tì lẹ́yìn tàwọn ìdílé ìgbà tí ó tún parí rẹ̀ náà tún parí ayà yìí pẹ̀lú tawhid ọlọ́wọ́n ní báàlùkà mímọ ọ̀hún ilé ń ka nínú ẹ̀lẹ́ hikima eléyìí ni tó bá làákà ìlú ta ránṣẹ́ sílẹ̀ ànábì kọ́rọ̀ tawhid wà mẹ́rẹ̀ pé tó wọ́n parí ẹ̀ gbọ́dọ̀ fílẹ̀ ńgbà kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni tábà wo bòmí náà nínú al-Qur'an al-Karim ọlọ́ni ìmúdò lọ́ha wala tushriku bihi ẹmu lẹ́yìn ọ̀kan ṣoṣo ẹmọ da nǹkan ẹ̀mí ẹ̀pọ̀ mọ́ ẹmọ kò nǹkan ẹ̀mí nídẹ̀yìn ẹ̀ ẹmọ kò nǹkan ẹ̀mí ìmọ́ra kẹ ní oní ọmọ sọ yín ẹmọ pẹran fún nǹkan ẹ̀mí ẹmọ forúkọ ẹlòmí ìbúra àtàwọn nǹkan ẹ̀mí tá a mọ̀ nínú ìjọsìn ẹmọ sọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ẹ̀rọ amúwọ̀ tòbí wa yẹ pé nínú wọn tòbí kò sí bóbi bá ṣe wòó tóbi tó sì ń tẹ̀lé tọ́lọ́run náà lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayé ní sọ́ọ̀tù ní ọlọ́run bá ń sọ fún wa pé ní ẹnu ọ̀dọ̀ kí n ṣe kí n sọ tọ́nà ń ṣe léèwọ̀ fún yín Allah àtúnṣirikú gbìlà ẹ̀kọ́ mọ́sẹ̀bọ̀ sọ́nà eléyìí fi ya pé ní ìlànà kùránì gan òun náà ni pé ní ọ̀rọ̀ tawhid làágbé síwájú bọ́lá oṣù náà nìyí rè ìyẹn ló fà tó pé ní anábìá Muhammad sallam gbàtọ́ ní ọbẹ̀ rẹ̀ dáwà nítorí ṣe gbòǹgbò rẹ̀ nítorí ṣe nítorí gbòǹgbò láti lẹ̀ rẹ̀ tó fi báyìí pé ní kúlù la ilaha illallah tuflihu yẹn pé ní ẹ̀yìn ènìyàn ẹ̀sọ́ la ilaha illallah pé kò sẹ́ni omi tó ẹ̀mọ́ jọ́sìn fún lódodo àyà àfọlọ́run tuflihu yẹn tó mú yílà orí olóyìnlá níbi wà kó yẹ kó gbò títí tó fi kó mọ́ta ó dín mẹ́jì náà náà ló ń ba lọ ànábi ó kudo ọ̀rọ̀ tàwíìdì náà ló tún sọ kúkú làánú láhùn yahuda wà nasara ìtàkàfù kùbúrà àǹbíyá ìhì mẹsàgìdà ẹ̀rí ọlọ́run kó sẹ́bílẹ̀ yahudi àti nasara ẹmú lánàá àwọn ànábi wọn ní ti ẹmú sàárè wọn níbi tó ti mọ̀ lọ jọ́sìn kí la fẹ́ lóun bí eléyìí tẹ̀mẹ́ ọ̀jọ̀gbọ́n tó lọ ròyìn yẹ pé ọgbọ́n ńlá fún lukumanu lọ́gbọ́n àtàrà ọgbọ́n tó lọ fún ọgbọ́n tí lukumanu sọ fún mi yàgò ló yá wà á tó ṣòro tó bẹ̀là ó kọ́ fi wọ́ tiẹ̀ gẹ́lẹ̀ ohun tó ń dẹ́rọ̀ bá rẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n yìí ló kọ́ fi bẹ̀rẹ̀ ìgbẹ́bẹ́ wa tẹ́rẹ̀nì yẹn ọ̀rọ̀ ọgbọ́n lọ́kọ̀ọ̀kọ̀ yẹjú ọ̀rọ̀ tàwídì lọ́fẹ̀ẹ́ nílẹ̀ wọn ni ẹ̀mọ̀ pé yìí ó mọ̀ ẹ̀tú wa ká ni àní tó bá yá a máa padà síbẹ̀ ọdí yàtọ̀ orígbèsè tá a máa ń padà sí gbogbo dáwà tó bá ti rí bá ń kése dáwà òdodo kése dáwà ànábì ọlọ́run ǹjẹ́ ẹ̀rọ ànábì ọlọ́run kan nígbà kan kó fi ọ̀rọ̀ tàwíìdì lẹ̀ wọ́n ní tó ń bá yí lásìkò yìí jù yìí lọ tó bá wọn tó ń bá yí alóró òfèlú àwọn kan ti gba gbogbo lẹ̀ tán òye káwọn náà dẹ́gbẹ́lẹ̀ ìyẹn ló wá jọ̀rọ̀ tàwíìdì lọ ṣùgbọ́n òfèlú bá fi jẹun lẹ́ẹ̀ni láti pẹ́ níná subhanallah ẹni tó wá ń de nǹkan mọ́ra ń kó káfọ̀ wúlẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ láyé anábìá muhammad sọ̀rọ̀sọ́lá hadith abu waqid alayhi radiyallahu anhu ó lè jáde pẹ̀lú anábì lọ ogun hunayn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ìṣẹ̀lẹ̀ kúrò nínú kúfúrú ni nípa àwọn bàkọ́ọ́yà àwọn àjẹbọ rẹ̀ làlẹ́rálẹ̀ tí ì kúrò lọ́kẹ́ lómìn ó náà rí kọjá níbi igi sídìrọ̀ kan tí àwọn kèfèrí mọ́ fi nǹkan ẹja wọn kọ́ bí ìgbàlẹ̀ tó bá fi kọ́ mẹ́tọ̀ká àwọn ti rẹ́nu ẹ tó bá fi lù ẹ̀rígbà ilégún tó náà fẹ́ jáde sí ẹgbà yé ìṣẹ́gbà lásán inú ìgbàlẹ̀ ló ti mú àwọn náà wá rí kọjá láàyè àwọn èèkan tó lè gbà sílámù náà tó bá rẹ̀ pé ah, eré anẹ́bí báwa náà wá sí níra ká máa fi nǹkan kọ́ báyìí ṣùgbọ́n tí wọ́n kéré ṣe tẹ́bọ̀ láti fi jíjẹ ẹ̀sìn ní. anábìá muhammed sallam ẹ̀ pé bí ogun ló wà ẹ̀ pé pírọ́blẹ́mù kan ni ó fẹ́ ṣẹlẹ̀ o ẹ̀ ká ló kọ́ ah, àwọn èèyàn ní pírọ́blẹ́mù àkídà tó bá ń jagun lọ́wọ́ kí wọ́n bá túká tá a bá délé padà láwọn ẹ̀ṣẹ̀ kínní láwọn ẹ̀ṣẹ̀ àlàyé ẹ̀ ẹ̀ ń fọ̀rọ̀ àkídà lẹ̀ òun tẹ́ bá délé tọ́wọ́ pẹ̀lú ìṣègùn tó bá lọ gbé àkídà ìpàdé ọlọ́nkọ́ ànábì tó bá sùn àtẹ̀fẹ̀ ní ìwà àdójúkọ mùsùlùmí ó sì wá yanjú ọ̀rọ̀ yẹn ní ẹ̀ mẹ́tẹ́ ìsọ yìí táwọn bá gbọ́ yẹ ti wá lẹ́nu ká ọmọ ti sọ̀rọ̀ torí pé kẹ̀kẹ́ pawọ́ pọ̀ báyìí ó rọ̀ tàwídì ní òde kíni ó tu wa ká ànábì ó sọ̀rọ̀ ẹ̀ di mẹ̀dínà ibẹ̀ náà ló ti yanjú ẹ̀ kí ni a fẹ́ fàwọn gbogbo ilé ìjọba pé dáwà wa ìmọ̀lọ́ńlọ́kan ò nìpínlẹ̀ àsìníkò lórí ẹ̀ bíbí ni láì tààlà ṣùgbọ́n ibi tí pírọ́blẹ́mù ló wà ẹ̀rọ lómi tó yẹ pé ní orígun ìpètò tàwọn ní tàhídì lákọ́kọ́ ẹ̀ṣá ìwé ilẹ̀ mọ́ pé kò sí eléyìí àwa náà lè gbọ́ kárò pé àjọ ah, pé ń gbàtà ilé iná fi tàhídì ṣe ìpínlẹ̀ ẹ̀dá àwọn orí òdodo náà wà kálà ló ti gbàtọ̀ jẹ́ ẹ̀rọ àkọ́tọ́ ní six point tàwọn pọ́ǹtì alákọ̀ọ́kọ́ tàhídì náà máa pè ṣùgbọ́n bóun ní ẹ ìyẹn rẹ́ni tó de nǹkan mọ́ra kọ́sọ̀ kó tọ́ de mọ́ra yóò dá ìjẹ́ wọ́n rẹ́ni tí ń dùn nǹkan fún nǹkan mí dẹ́ ìtọ́nà ìjẹ́ wà sí wọ́n gbà mí lọ ó fi jẹ́ pé ní kéèyàn pé pé òun pèpè sí táwọn kò tí ì tó káwọn bó ń pèpè sí kódà láwọn kan ní a ìmọ́lọ́ ọmọ kan náà ní dáwà táwọn kódà àwọn gan ni wọ́n mú kó yẹ pé lẹ́nu àárọ̀ ṣùgbọ́n lára rẹ̀ ní ìlú gbé fọ́tò ṣé òṣáyà ìjẹ́ ikú kò sí tawhid ó fi jẹ́ pé ní agbọ́dọ̀ pé bánẹ́bí ṣe pé gbogbo ẹni tó bá ní tawhid nípìnlẹ̀ dára tàwọn náà ìmọ̀ náà lọ́kàn àáwọ̀ ṣé bánẹ́bí ṣe pé pé sí òun náà pé pé sí eléyìí ó nípìnlẹ̀ àkọ́kọ́ tó yẹ kí agbóyè tó sì yẹ kí a kú lórí ẹ̀ ẹ̀dá bá ní bùkátà kan wá ṣẹlẹ̀ sí wa láwùjọ lénìí tó ju ọ̀rọ̀ tàwáhídì lọ etí mọ́ ní àjò dáwà fi mọ́ lẹ́nu torí pé ní tí tàwáhídì bá ti wọ́ ìmọ́lọ̀ ńlọ́kan foundation ni gbogbo ń tá a bá mọ́lé lórí ni ó mọ̀ wọ́ sheikh fawzan hafizahullah ta'ala wọ́n sọ ní ọ̀rọ̀ wọn pé ẹni tó fọ̀rọ̀ mọ́lọ̀ ńlọ́kan lẹ̀ tó wà ló ń ṣe dáwà sí nǹkan míì wọ́n níbi mọ̀sáàbà tó máa yọ̀ áálí ju máa yọ̀ áálí jásadan bidóni ras ẹnu ọ̀rọ̀ rẹ dàbí ẹni tẹ́ pé ẹ ti gé orí kò lára nǹkan ẹ wá lọ ń tírìtì yòókù kí ló ń tírìtì mọ́ àyẹ̀ ń ṣẹbọ ó ń ṣe gbogbo ẹ̀ ọ̀rí yẹn sọ ọ̀rọ̀ nǹkan mélòó wa ń sọ ẹ̀ka náà wò lọ́nà mi dókítà tán gbá láàárẹ̀ wá tó níbi urgent operation bákan náà aláàrẹ̀ yẹn ìgbà tó lọ sọ pírẹ́sì fún wa pé ah, ọwọ́ náà tiẹ̀ fi bọ́ra fi àǹkan bóyá nígbà tó ń bọ̀ ló fọwọ́ àǹkan bí bá ń tiri ti ọwọ́ ló bá fi ọ̀pẹ̀lẹ̀ṣẹ̀ lẹ̀ èwo ní ó yẹ kókó mójú tó jẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa ṣe rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó láwọn ṣe dá wà ní tí ò tó nǹkan òun ni tán mójútó bí ọ̀rọ̀ olóṣèlú dé gẹ́gẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan àtàwọn ọ̀rọ̀ nǹkan míì ẹ̀yà kọ́kọ́ mójútó yìí ná anábàá Muhammad sallallahu nígbà tó dé ìlú mẹ́kà ó báwọn èèyàn lórí ìlànà pé pé ìjọba tó ń ṣe ìbámu torí pé ìjọba kúfùrù ni ṣùgbọ́n tó lórí fẹ́ dúró lórí pé ẹ gbọ́dọ̀ mọ lóhun tó dáyín nígbà tó lórí pé kò débi ìkan táwọn pé ìjọba rà lóbi kọ́kọ́ fẹ́ jà fún ni ó gbé ìjọba lé lọ́wọ́ báyìí lórí ẹnìkan sábẹ́ pé wàhálà rẹ̀ pọ̀ nígbà kúńtọ̀ torí ìdùn mẹ́lìkà tó pé ń tó ń pè wá sí ọfẹ́ ìjọba ni pírẹ́sidẹ́ǹtì ìlú mẹ́kà yìí mọ̀lákì náà kà àfi sọba ẹ̀kọ́ tó bá ṣe yẹn báwa lórí tá a fẹ́ tì tẹ́kàn bú kan nínú ẹ̀tọ́ ń ké gbogbo àgbóṣèlú òṣèlú inú ìmọ̀ fò pé àṣífúmẹ̀tì ń bẹ fún wa bẹ́ẹ̀ tá a bá rọ́rọ́ ta ó nìyẹn ju àṣífún kankan òtítà níbi ló ń kó kò sí ju yìí lọ títà òṣèdè bá dúró ìgbà títà òṣèdè tó dé mẹ́ka padà ríjọba ṣe ẹ̀ ń lo kèé ẹ̀ tó lẹ̀ ṣe sọdáwọn onísúnnà onípe ní àwọn fọta òṣèdè àwọn èèyàn mọ́ ìyẹn ló fẹ́ pé ní ọba rẹ̀ onísúnnà kan ní gárùbù ní wẹ́ẹ̀sì ló wà ní àbí sáríkù àbí ìsì ó rí pé báwa wọ́n papọ̀ lórí ẹyọ kan yìí ìyẹn ló fọdẹ pé lónìí ẹ̀ lérẹ́ ní tí ń pọ̀rọ̀ pa tàwíìd bí onísúnà látàyè ọjọ́ wa látàyè àwọn àìmọ̀ wa bí àmọ́mọ́ Ahmad ẹ̀mọ́rú súnmi súnà ẹ̀mọ́mọ́ bàrùbáárì ẹ̀mọ́mọ́ ìbùnú mọ́ndà ẹ̀mọ́mọ́ àjúrí Ibn Taymiyyah ó dórí Muhammad bin Abdul Wahhab láyé òde òyìnbá tó ń sọ yìí náà ẹ̀ lérí ẹ̀kẹ́ gbogbo kọ́lámù kó ń kọ́rọ̀ tawhid àfúnisunna torí pé n tó jẹ wọn lógun ilé lẹ́tọ̀ rẹ̀ pé ìlànà tọ́jọ́gbọ́ ànábì àwọn eléyìí sọ agbẹ́rì tábáníká dúró lórí ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò tá a ní kí a tún lọ bí pọ́ìntì míì ẹ̀rí nínú tí onísùnà tó jẹ wọn lógun òun náà ni tí a kà fúnra wa nínú ayàtà kálẹ̀ kan náà ni albasora bimana alilm ìmọ̀jẹ̀wọ́lógún ìmọ̀ ẹ̀sìn gbogbo ọ̀nà tá a bá lè fi wa alhamdulillah àwọn ṣe ọ̀nà ẹlẹ̀ fún wa tàfilẹ̀ wá ìmọ̀ wa eléyìí inú tàbíbà muhammad rasallam tó pèpè sí ni ẹni tó bá fi pèpè nínú ìlànà ẹ̀ ní gbọdọ̀ gbájúmọ́ ni ìyẹn ló bá tó yẹ pé ní ọlọ́ọ̀bá sùpánù àtàlà sọ fún abúlé ìpè ní wàhálà tẹ́kì máa lé sálákàbẹ̀ ẹ̀lìm ètò ọ̀bá ní mọ̀ ń pa rẹ̀ mọ̀ sọ. bákan náà ọlọ́ọ̀ ní iná maharamu lọ́wọ́ àlékún lè fàwọn àhìṣàmọ̀ fún àrọ̀ mínìhà ọ̀mọ̀ bátọ̀lì wàlbági wà á ń tún ṣirikù mi láì máa lámù yunẹ́sìl bíi sultana wà á ń takúlù alàlọ́hì máa ní gbogbo tó lọ́n ṣe léèwọ̀ fún wa nu ẹ má ṣe ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ má dìtẹ̀ ara yín ẹ má ṣe bọ́ mákànnà ẹ má máa sọ níbi ìmọ̀ ọlọ́run níbi ẹ̀sìn ọlọ́run ìtẹ́ ìnímọ̀ ń parẹ̀ tọ́lọ́run la fẹ́ pèpè sí tòótọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ọgbọ́n àti òye ìyẹn ló fà tó yẹ pé ní irú àwọn ìjókòó báyìí onísúnà àmọ́ kakú onísúnà lẹ́ẹ̀rí tí mo lálíkọ̀ onísúnà pé ọjọ́ tọ́sí tọ́sí o tíra tọ́jọ́ ń kà fún wa ní gbogbo orí báyìí báyìí o tíra tọ́jọ́ ń kà fún wa ní torí pé ìmọ̀ jẹ wọ́n lógún torí pé dáwà wa dáwà mọ̀ ni àwọn ànábì ọlọ́run tá a sì fẹ́ fi kọ́sẹ̀ lọ́lọ́run yìí pẹ̀lú ìmọ̀ ọlọ́run wa lọ́kọ́dé àtẹ́yìnlẹ́ dáúdà wa sùlẹ̀mánà ìlmọ̀ ọlọ́run fún dáúdà àti sùlẹ̀mánù nímọ̀ torí pé iṣẹ́ tó gbé dání iṣẹ́ ìmọ̀ ni ọlọ́run sọ fún báyìí kọ́ alábọ̀ bálaga wàstáwà ìgbà tí musa ti rí àdàgbà tó tójú bọ́ tó dúró déédéé àtẹ iná ò ẹlìmọ̀n afúnímọ̀ irú rẹ̀ ọlọ́run sọ fún yusufu náà tó wà tó dàgbà afúnímọ̀ káwà níbi muhammad sallam wa Allama ma lam takun ta'lam wa kana fadlullahi alayka atima ọlọ́run àwọn aláfọ ẹni tó mọ̀ àwọn aláàánú ẹni mọ̀ nítorí mọ̀tẹ́lẹ̀ àwọn aláfọ ẹ kókó mọ̀ eléyìí tó lọ ń ṣe fún ẹ oore ni ọlá ni ìpè gbogbo àwọn ànábì Ọlọ́run pátá tó gbóòrú ìlànà yìí dání pẹ̀lú mọ̀nà fi ṣe àwọn tó tẹ̀lé wọn àwọn ní lè kọ́mọ̀ lọ́dọ̀ wọn eléyìí ìlànà tá a fi ń ṣẹ̀sìn rè ìlànà tá a fi ń pèpè sójú ọ̀nà Ọlọ́run yẹn náà ànábì náà fi kà pé man yuridillahu bihi khairan yufaqihu fid din gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ti fẹ́ ṣe lólóríire àgbóyé ẹ̀sìn ọlọ́run ní fi wọn tí ó bá gbégbá yóò mọ̀ bẹ́ẹ̀ sì ṣe ní kó ń gbé tí ó bá mú mi yóò mọ̀ bọ́lọ̀ ṣe ní kó ń mú tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ yóò mọ̀ ń tẹ́sí ní kó ń ṣe ilé ní kòkó wa pé n tá a bá fẹ́ ṣe ní inú ẹ̀sìn wa a gbọ́dọ̀ nímọ̀ rẹ̀ ilé iná sì lànà ìbí fílẹ̀ fún wa ànábi sọ nu hadith kan tó wà nu Tirmidhi pé al-ulama warasatul anbiya àwọn àfa ànájogún àwọn ànábì ọlọ́run fa innal anbiya lam yuwarithu malan wala dirhaman owó kọ́lá àwọn ànábì ọlọ́run fílẹ̀ wa iná ma innama warathul ilma ìmọ̀ ni wọ́n fílẹ̀ fún wa faman akhadha bihi ẹni tó bá dún ní ma tó gbá ma tẹ̀sìn mú faqad akhadha bi hazin wafiq òun ló soríire ẹ̀rí kó gbogbo ọ̀rọ̀ yìí náà ó ń pàdé ara wọn ni ọlọ́run sọ fún ọkàn àmọ́ ó ti al fakọ̀dé ó ti khairan kathira ẹni tọ́lọ́ bá fún lọ́gbọ́n àti òye tó mọ bí ó ṣe ṣe sí ẹ̀ ọlọ́run ti fún wa ma yadhakkaru illa ulul albab ṣùgbọ́n òní làákà ìlélẹ́ iye nígbàgbọ́ yìí ní gbogbo atótónu wa yìí náà ní pé ní dáwà tiwa dáwà tìmọ̀ àwọn ṣéfù wa sọ fún wa ní inú ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan látara àwọn tí wọ́n ń kó sọ̀rọ̀ alhamdulillah ẹ̀rí pé hadith tó fi bá wa sọ̀rọ̀ ní tó fa nù fáwọn ẹ̀kan náà ní pé àìnímọ̀ tó ní tó fa nù fún wọn so wọ́n pẹ́ wá fún wa náà pẹ̀lú tàwọn ti lu àyí náà látara pé àìnímọ̀ tó sì ń ṣẹ̀sìn tó láwọn ń pèpè wọ́n sì ń sọ àwọn èèyàn nù gẹ́gẹ́ wa nu hadith abdullahi ó ní inna Allaha la yakbidu al-ilma intiza'a yantazi'uhu fi suduri al-ibad ọlọ́run ọba ò ní mú ìmọ̀ tó bá fẹ́ mú ìmọ̀ ó mọ̀ ń kúrò lórílẹ̀ kìí ṣe pé yóò dá kúrò lọ́kàn àwọn èèyàn kọ́ wa innama yakbidu ilma bi qabdi ọlọ́run bó máa pa àwọn àfáàlẹ́ ọkọ̀ kan títí wàá fi kú àwọn èèyàn gidi mọ́ àwọn èèyàn jẹgẹjẹgẹ náà máa dá sọ́rọ̀ sọ́ni sókè ni pé dáwà tí wọ́n tá a wá fẹ́ ṣe dáwà tí mo ní ìyẹn ló bá tó pé ní àwọn àfẹ́ẹ̀sì látara ayé ànẹ́bí lọ láti bàbá níbi ti kúrò àwọn tó sì ń jẹ́ àfẹ́ẹ̀sì tó dángájí àwọn onísúnmẹ̀ náà ni torí pé mọ̀ pé n ta fẹ́ pèpè sí àgbọ̀dọ̀ fàìmọ̀kẹ́ṣe bákan náà àwa tá a fẹ́ jókòó ti dáwà yìí a gbọ́dọ̀ mọ wábi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dùnrà rẹ̀ sílé ẹ̀kọ́ ni gbogbo ẹ̀kọ́ ni ó lágbára yìí sẹ́mi wá sàfà ni bẹ́ẹ̀ ni gbogbo akọ́lá jà fà àwọn nǹkan mi ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe gbọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ yé gẹ́gẹ́ bí onísúnnà ọgbọ́dọ̀ dún ní mọ́ìmọ̀ ọgbọ́dọ̀ jòkó táwọn àfẹ́ẹ̀sìn ìyẹn ló fàtọ́ yẹ pé ní àmọ́ rí oríṣiríṣi ìpàdé báyìí oríṣiríṣi ìjòkó báyìí àtàwọn ọ̀nà míì táwọn afáfin ṣe wá láǹfààní lórí rédíò ní àtọ́rí nǹkan míì orí íńtánẹ́ẹ̀tì pé n fẹ́ ṣe lọ́rọ̀ wa àgbọ́dọ̀ gbọ́yé dáwà wa dáwà mọ̀ ni ẹwà rí lẹ́ni oríṣiríṣi nǹkan òdìdélé ayé àwọn èèyàn ń pèpè láì nímọ̀ àìnímọ̀ yẹn wọ́n kàn wá fi ṣe fáàrí ìmọ̀wó làbúbákìrì ní kó tó mọ ìpìyàn sójú ọ̀nà tọ́lọ́ èyí ni ẹja abira wa kápẹ́ làákàyọ̀ wa wálé anábìá muhammadu sallallahu nígbà tó gbẹ́sìn dé nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kọ́ pé ní Abubakiri anabi ni mo pẹ́ nìkan kan sẹ́sìn yà àbí kó kábọ̀ àkọ́kọ́ fà sẹ́yìn díẹ̀ kó ronú sí pé kí ni Muhammad ní í ṣe yìí ó láfi Abubakiri Abubakiri sì gbọ́ ó sì lè ń pe àwọn Uthman abdulrahman ibn Auf Saad ibn Abi Waqqas radiyallahu anhu ajma'in ẹ jẹ́ abira wa kí ni Abubakiri fẹ́ ṣàlàyé kí ni ìmọ̀ tó wà ń gbà tó Abubakiri ò ti mọ̀ ìjẹ́ ìmọ̀ kan wọn ń gbọ́ tó bá kiri ó mọ̀ kí ni abá kiri ó pa àwọn èèyàn sí sọ́rọ̀ òun ló pèrè sí gbàmù àbọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ kí ni la ilaha illallah ṣùgbọ́n bí ẹ̀sìn sẹ́ńdé sí làwọn bá kiri náà update ara rẹ̀ ìyẹn ló fà tó pé ẹ mọ̀ pé nínú àwọn àgbààfà nínú ọmọ yìí àpọ̀ mọ́ àwọn kòlàfà mẹ́rẹ̀ẹ̀rin àwọn wa mọ sọ nǹkan àkọ́kọ́ kọ́kọ́ ṣẹlẹ̀ pé Abubakar onímọ̀ ní sọdá ẹ̀yẹ́ kó bẹ́ẹ̀ ní sọdá wà kúlẹ̀ nímọ̀ náà nu mùsùlùmí ọ̀rọ̀ ẹni pé abákẹ́rẹ́ onímọ̀ bá ṣe kírun kò nímọ̀ bá ṣe kíni bá ṣe gbàwẹ̀ aburú ńlá lélẹ̀ kí ẹ mọ̀ nímọ̀ kó sì tún mọ̀ fi ṣe fáàrí nípa pé kò di dandan ká nímọ̀ láti fi ṣe dáwà àwọn míì lu ayé mi nínú alukur'an pé wà lẹ́bi bá àtàfin ummiyina rasulan minhum kí ọlọ́run ló gbé ànábìjì ṣe nínú àwọn ummiyina aláìmọ̀kan so aláìmọ̀kan ni ọlọ́run fi mọ̀ wọn subhanallah tẹ́pẹ́ tọ́lọ̀ ní kánẹ́bí wá lè kún ẹ̀ láàfáàfin sọ pé fadilu ilmu ó nìyẹn tọ́lọ̀ ní kánẹ́bí wá lè kún ẹ̀ ní Kùránì kan kúrò bí zidi ní ilma káwá fi àìmọ̀kan ròyìn àwọn tánẹ́bí kójọ ìtọ́wọ́ pé ànẹ́bí ò tírẹ́nì àwọn èèyàn kẹ́kọ̀ọ́ kan fi wọ́n lẹ̀ lórí àìmọ̀kan nítorí kíni ìpínlẹ̀ tá ti bára sọ̀rọ̀ ló ti wọ́ ma kẹkẹ ayé pé mọ̀ ní ó disturb rẹ kò di dandan kọ́ wa mọ̀ ilé ìṣe mọ́ ní ájú dáwà tiwa agbọ́dọ̀ gbìyànjú tọ́lọ́n bá fún alágbára mọ́ ká mọ́ lòdókò àwọn àfa láti mọ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wáyé gbogbo ànábì ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi ìmọ̀ ròyìn eléyìí náà ti àgbọ̀yé bákan náà tọ́lọ́ ní kí àwa fi ṣe dáwà wa ìmọ̀ inú wa bí sí wa lára ọlọ́run ní ká lo hikma mọ́mọ́nà hikma wọn náà ni pé wá dé iṣẹ́ ìfì màhálì ẹni tó nímọ̀ ní ó mọ̀ pé tó yẹ lásìkò yìí tí ò yẹ rí ọlọ́run ebi ila sabili rabbik pèpè sójú ọ̀nà ọlọ́run ọba rẹ bil hikma pẹ̀lú ìmọ̀ àti ọgbọ́n àti òye ẹni pé ẹni tí ò nímọ̀ kò nímọ̀ yóò ṣe pèpè ìyẹn ló bàtọ́ pé ní àwọn alùsùn náà àánà rí bó dúdú tó àárín yìí wọ́n gbé gbogbo nǹkan sáyẹ̀ ẹ̀ wọ́n bá tẹ̀ ní pírọ́blẹ̀mù nǹkan mí ìṣẹ̀lẹ̀ tó tọ́ ṣùgbọ́n tọ̀rọ̀ ṣíríkù yìí àgbọ̀dọ̀ fi àìléyìí tó ti mójútó yìí eléyìí ní eh, kò ń gbàwẹ̀ monday bẹ́ẹ̀ ni kò ń yẹ nọ́fìlà lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn tí ò tí mọ kí yìí òun là kọ́kọ́ torí pé ọ̀rọ̀ yẹn ló alùsùn ni ó mọ tẹ̀rẹ̀tìmì làwùlàwù yá àti ìwé ló kọ́kọ́ kàn ìmọ̀ ni ó kọ́ ṣùgbọ́n tí ò ní mọ̀ tó ń kó tahajúdù yóò kò ń kírun déédéé torí pé olóò ní hikma ṣùgbọ́n tó ń tó ṣe ní láàánú ni pé inú tó ma fi ń bú oní súnà ni pé ẹ̀yin tẹ̀ lọ́gbọ́n yìí ẹ̀yin tẹ̀ ní hikma ẹ̀ mọ̀nà tó sì ń ṣe dá wà àwọn sì fi ẹ̀tẹ́ lẹ̀ wọn palàpalàpa ẹni tá a bá kó yẹn làṣàlátù tá a kó wọn lọ tahajúdù díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ àtijọ́ tahajúdù ń kú ìtẹ́sì ní kẹ́mọ̀ṣẹ̀ yìí wọ́n tún ṣe sí ni tí wọ́n sì sí ni but onísúnà èyí tẹ́rẹ̀ èyí tẹ́rẹ̀ àwọn èèyàn fi tí wọ́n ń ṣe láì dá wọn fi lẹ̀ lẹ́gbọ́n ta ló ní hikima láàrin méjèèjì torí pé ọgbọ́n àti ìmọ̀ tá a fi ń ṣẹ̀ṣẹ̀ kò sí fún wọn ìyẹn ló fàtọ́ pé ní ìtọ́lọ́ ní ká fi pèpè yìí ìmọ̀ ni ó kọ wa bil hikima wal mu'izatil hasana ẹ̀kọ́ ọlọ́run lè hasana eléyìí náà ṣe challenge fẹ́ tó wá fẹ́ ṣe wáàsí ṣe wáàsí mi yí dáa ṣé mo ṣe ṣùgbọ́n tá a bá fojú wá síwò tó ní bá ti rówó ra àwùjá tó sì ní kúránì yorùbá subhanallah ń ṣe wá sí lọ́nà nù yẹn lẹ́fẹ̀ẹ́ àwọn èèyàn lẹ́ni àtàwọn tí wọ́n máa ń àwọn èèyàn lẹ́ni táwọn lọ́ wòran wọn lẹ́ni àtàwọn lẹ́yìn kankan náà ni wọ́n torí pé kò sí mọ̀ nílẹ̀ abáṣewáṣe agbọ́dọ̀ ṣe lọ́nà tó dáa wàjà àdélehùn bílẹ̀ tí ìyá ahsan tí àá bàbá àwọn èèyàn debate tí ọ̀rọ̀ bá dúwà pẹ̀lú àwọn èèyàn bí lẹ́tì ìyà ahsan in tó dáa ní káwà mú wa jẹ́mọ́ ìbò láti ní tó dáa ní tó dáa bẹ̀yẹ pé pẹ̀lẹ́ rí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n gbà wọn náà nímọ̀ agídídì wọn náà dá sí kọ́rọ̀ máa dàbí ọ̀rọ̀ Musa àti Firaun Firaun náà ló kọ́ dá dìbò tilẹ̀ wà náà rọ́pò alamin Musa ti sọ fún ọba tó dá mi tó dá wọ ó tún béèrè nǹkan mi báyìí ibẹ̀ ló ti ń bá bọ̀ pé òjíṣẹ́ tó rẹ́ sí yìí ó rẹ̀ pé wèrè ni o wèrè kó ló yẹ kókó kù wọ́n ló mẹ́rin tiẹ̀ náà wá ni. ìgbà tí musa tó fún lẹ́rìí mi ó ní làyín ní takasta ìlà àgẹ́rì tó bá lọ mẹ́lò mí lọ́lọ́ nídẹ̀yìn tèmi làtàkùn nẹ́nẹ́ mílẹ̀ lùmọ̀sídùnì àjò ẹsẹ̀ wọn ọ̀rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀wọ̀n tó pé kò sí nǹkan lẹ̀ so ní súnmọ̀ tó bá ṣe jìdáàlì mi lẹ́tì ìyá hasan ó gbọ́dọ̀ ní nǹkan tó fẹ́ pèpè sí tó yẹ pé ní ìwọ tó yẹ kárí lẹ́yìn òdodo nígbà tó ń pèpè tí òsì kẹjù wọn lọ́wọ́ kọ́wọ́ dà sí rọ̀ fún ọ̀nà ẹ̀sìn rí tẹ̀sí pé ní jàgídíjàgí náà nẹ́kọ̀ wọ́tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn lọ́sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò tí ì tó ja ọ̀rọ̀ anẹ́bì lánìkẹ́ fún wa bàbá àbúrò rẹ̀ kẹ́ ní ẹ̀dà àṣẹ́yìn bó lànẹ́bì ti sọ wa bàbá ẹ̀ ìyẹn ló ní gbogbo tí àwọn lè ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọ́n lè gbé dáwà bí ó ṣe yẹ kí wọ́n gbé bákan náà nínú etí onísúnà ẹ̀rọ tó bùkátà òun náà ni dáwà wa dáwà tó pé ó lọ pẹ̀lú ẹ̀rí ni gẹ́gẹ́ bí a ṣe sọ tábà wá dúró tẹ̀rí yìí àwa jẹ́ ummatan wasatọ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe pè wá agbọ́n yìí tábà kó gbogbo ọ̀rọ̀ wa sábẹ́ ó tó bẹ́ẹ̀ ọlọ́ni ọ̀kàfàálìkà jà àlìnákùn ummatan wasatọ̀ ọlọ́ni àṣeyí ní ìjọ àárín gbùngbùn litakunu ṣùwádà alanas kẹ́lẹ́ bá a mọ jẹ́rìí lórí àwọn èèyàn afwan ìtumọ̀ kan ni pé àṣeyí lẹ́nu tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì ìkejì ni pé ẹ̀yin ni khiyaru nas ẹ̀ṣà nínú àwọn èèyàn òkú ọlọ́run sọ fún abọ́ pé ní kọ́lá àwùsákòhùn ìyẹn pé ẹni tó jẹ́ ní ẹ̀ṣà nù wọn alùsùnlẹ̀ ó jẹ́ ní ẹ̀sà tó bá dúró dáwà bó ṣe kí adúró tì ìyẹn náà ló bàtẹ́ pé ní táwọn yóò bá lọ sọ́tún tẹ́wọ́ sọ́tún tẹ́wọ́ sósì alùsùnlẹ̀ sọ̀rọ̀ bára rẹ̀ yóò balance níbi tó tọ́ àti bó ṣe yẹ káfọ́rọ̀ tàwọn ìdí sàpèjúwe àwọn ṣẹ́fù akọ́rọ̀njá rí wọn pẹ́ wọ́n fún alápèjúwe àwọn pọ̀dáríyà lẹ́ẹ̀kan àwọn tán ní kò sí kádàrá látàrí pé kò ń ṣe ìmọ̀ àwọn jàbùríyà náà tún ní kádàrá wà á tún kọjá àlà àwọn sọ pé ní ẹni tó bá jalè ẹ mẹ́bu ẹ̀rí torí pé ní ọlọ́run ọba náà ló ní kó jà á ní ó dà gẹ́gẹ́ bí alimọ́yì fìyẹ́dì lùmọ̀gàsìn ó dà gẹ́gẹ́ bí òkúta àti táwọn àwọn ẹ̀mí táyé sọ̀yìn sọ̀rùn kò lè yí àti kíní kejì wọn ọ̀nà àdùnnà wà ṣùgbọ́n àlùsùn náà wá dúró láàrin kẹ́kọ̀ọ́ alikọ́yọ́rì alikawuni ni ìyẹn kò sí ọwọ́ ọmọ èèyàn bẹ̀ ṣùgbọ́n alukọ́dárì ṣẹ̀rìí yìí tó yẹ pé ní kádàrà tó pé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀ríà ní ṣé mọ̀ ṣe ọlọ́run fún wa ní ikhtiyar tó bá bọ́ ṣe tí ò dáa bù ọ́ alùsùnà balance bákan náà bí asma ilá wa sifat àwọn orúkọ ọlọ́run àti òye àwọn kan gbá orúkọ ọlọ́run dànù pátápátá àwọn kan gbá àbọ̀ dànù nú ẹ̀ látara kíni látara pé wọn rí lánàá ànábì àtàwọn sọ̀hábà wọ́n ti gbé kalẹ̀ àní ọlọ́run ibi tó sọ pé lọ́wọ́ òun sọ wá lónìí ìkẹ́ rẹ̀ ni wàjá rọ̀bùkà wal malaku sọ́fà sọ́fà yìí pé wàjá àwọn afẹ́fẹ́ ní ìkẹ́ ọlọ́run yóò wà lọ́jọ́ gbé dàlkìyàmọ̀ ìkẹ́ ọlọ́run yóò wà kìí sọ lọ́run wọ́n ṣe yí padà ni. bákan náà àwọn kan wá gba orúkọ ọlọ́run àwọn tó kọjá àlàlé lórí àwọn wàá sọ pé ní kódà gan ọwọ́ ọlọ́run bó ṣe ríre wọn a tó fi wó nǹkan. hálùsùn náà wà lè jà wọn à wọn sí láàrin méjèèjì agbókọ ọlọ́run gbọ́ láì ní tẹnubọ̀ láì ní fisọ́tún láì ní fisọ́sì bẹ́ẹ̀ ni ṣe ní adó àtàrípa bára wa láàrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àpèjúwe nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid bákan náà tí a bá ní káwò ká tó wo ọ̀rọ̀ ìbáàdà tá ń ṣe alùsùnà ní kọjá àlà ibi tẹ́ẹ̀rí ní adó làágbó sí àní báwọn aláṣẹ jùlọ ọlọ́run ní aṣàdúrà ànínú ọkásẹ̀ kó kéèkọ́ tó rádùá ṣe àní fún ọ ní asibúrò láà tí ò níye àníbà yóò lọ sọ́lá ó jẹ́ pé yàgbé asibúrò láà yìí òun ni ànábì Ibrahim sọ tọ́lọ́ ń fi là bàtà àwọn kan dúnkòkò má nábì àtàwọn sọ̀hábà òun náà sọ tọ́lọ́ ń fi là wọn ànábì jẹ́ pé yàgbó dáa ṣùgbọ́n ẹgbẹ́ ló ń ká mọ́ ẹṣẹ́ ànábì ò ní fi èsì alùsùnà ò ní mẹ́sì lé fún ẹ wọn five thousand twenty thousand tó bá dàárọ̀ máa tó gbòǹbì iṣẹ́ àgbàdàn bá nẹ́bí bá ṣe gbé lẹ̀ lálùsùn ló gbé dáwà tá ń pèpè sí mi pé bóòlà nẹ́bí ṣe ṣèjọ́ sí ẹ̀ sọ́lù kàmọ́rọ̀ ẹ̀tùmú ní òsọ́lì ẹ kírun bí ibà ṣe ń kí àníbí bó ṣe kírun bẹ́ẹ̀ là ń ṣàlàyé ẹ̀ a ní ṣàṣe ètò tó sọ pé nǹkan kan ẹ̀ bá kí mọ́ àti gbé a sì ní ṣàṣe dù tó tún wá fún ọlọ́run ọ̀run míì tí ò sẹ́rí fún táyé yóò tún máa kásẹ̀ sókè láti jẹ́ kíni láti kí ilé òsínú súnà ibi tí ẹ̀sìn bá pè wá sí iná làábàámọ́ a rí pé àwa balance àní ṣàṣejù bẹ́ẹ̀ náà ni àní ṣe àṣetò káfún aláǹkan míì torí nu gbọ́dọ̀ sọ àlùsùn náà yẹnu ẹni àtọ́ ní òṣoògùn hmm. wọn bá ní òṣoògùn àbáwọn yẹn lọ aláṣẹ ètò làwọn yìí àwọn tó tó wá di ẹgbẹ́jì tó yẹ pé lórúkọ àáfàá náà ni wọn kódà wọn tó gbé lórí rédíò àlùsùn náà tó yẹn lọ ẹgbẹ́jì lẹ́yìn ó bá yẹ kókò sóògùn àbẹ́yìn lọ ògùn bẹ ṣùgbọ́n tí yorùbá ti fa àìmọ̀gá tó bá ti ṣẹ̀sìn yóò mọ̀ sọ kúsọ náà ni máa kọ́ ni pé ọlọ́run ló ní káwọn má jẹ ewé ọlọ́run ló ní káwọn má jẹ gbogbo ìyẹn náà tó jẹ́ rọ́tà ń pamọ́ lọ lẹ́yìn náà ẹ̀ ń jẹ ewé ẹ̀ ń jẹ fọ́ ẹ̀ sì ń jẹ ewé dú ṣùgbọ́n tọ́lọ́ ní kẹ́ má ṣe sáà ní báwọn tó yẹ pé kò sí yóò rárá ní báwọn lọ àyàn kan fi sọ̀yàn lẹ́nu pé ẹ̀ tẹ́ ní òṣoògùn tó yẹ pẹ́pẹ́ lọ́wọ́ sọ ni kò sẹ́bọ wọ́n pè lóògùn fún wa wọ́n oògùn rẹ̀ ọmọ ewé eléyìí ọgbó ọmọ tíbulẹ́tì eléyìí kò sí kò sí tó burú mbẹ́ ṣùgbọ́n àwọn nǹkan tó wá mú oògùn pé kí ni wọ́n dá wọn lọ́wọ́ ọmọ páyé ń bẹ́ nì sùhánàlá èyí tó ilé tìró lélẹ̀ oògùn wọn ayé lélẹ̀ ẹ̀ lé àrùsùn náà kó máa gbòkó sílẹ̀ ilé ìṣe dáwà wa nítorí wọn pé ẹ̀ ṣe báyìí bẹ́ẹ̀ náà lábàámu bákan náà kọ̀dé yàtọ̀ tẹ̀kfíìr tí wọ́n pè yẹn ń kèfèrí alùsùnà tún balance lórí ilé kò sáfẹ̀jú ló dáwà wọn ẹni tí èsè kèfèrí alùsùnà pè ń kèfèrí ẹni tó sì jẹ́ kèfèrí wọn pè ń kèfèrí tó bá gbéra wọn sì pé wọn yẹwúdí àti nàṣọ́ra kéde wọ́n jẹ́ fún kèfèrí ni wọn. ìwé mùsùlùmí kan wá rí nǹkan kan sọ̀kánà la alùsùnà ló pè ń kèfèrí láwùjọ wọn a sọ yẹn lẹ́nu pé gbogbo yẹn lẹ́yìn ti pé kéfèrè tó sì kánú la alùsùnà arahamu nas ní nas yẹn pé ní àwọn ẹlẹ́ni tó ń ṣàánú èèyàn jù àwọn nùsùsù kan wà gan táàtò rí kẹ́lí wọn kú fúru bẹ́ẹ̀ alùsùnà tó ní pété wù kú fúru àkíkí kọ́lé yẹn pé kú fúru àmàlélẹ́ kò tí ì di kú fúru èyí ti kọ́ di tí a kitabul iman ti sheikh abu ubaid alqasim ibn salam ọmọ àwọn ẹ̀rí wa pé àwọn ẹ̀rí kan wà ẹ̀rí máa sọ fún ẹ pé ní ẹni tó bá ṣe léyìí àti jáwọ́ lọ́rọ̀ ọmọ rọ́gbà sunnati falaysa minni ẹni tí ó bá tí ò bá ṣe bí anabi ṣe ṣe anabi la jáwọ́ lọ́rọ̀ alùsùn máa tu pé ní kò tí ì ti pé ní kèfèrí ó sì ṣe bídíà ni ajáwọ́ mẹ́rin ní ti pé kèfèrí bákan náà sì báàbù muslim fusukun wa qitaluhu kufrun ẹni tó ń bá mùsùlùmí jà tó ń bá wọn yá jà àdékẹ́lìmọ̀ kúfúrú ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àní ti pẹ́ kèfèrí bákan náà àtúrí kẹ́lìmọ̀ ṣíríkù mọ́mí gan àtúrí kẹ́lìmọ̀ jàìlíyà táàbí sọ fún yẹn pé ìnẹ́ka mọ́rọ́ fi ka jàìlíyà tó kọ́ fún ẹ̀fí kèfèrí ni alùsùn máa ṣàlàyé lé pé ẹni tí ó jẹ́ kèfèrí àní pé kèfèrí ó lè jẹ́ lẹ́sẹ̀ ńlá ilé ìtújẹ́ yàtọ̀ láàrin alùsùn náà àtàtà pé yẹn kèfèrí lẹ́ni àsìkò ní ọba abátúnwó bí nkárùn múnkàr àwọn kan kò bàjẹ́ tó sì láwọn ṣe dáwà káàkiri alùsùnú sí pẹ̀lú àwọn yìí àwọn táwọn jọ ń kọ bàjẹ́ náà kí ni lébù bàjẹ́ yìí alùsùnú tó gbéyẹ̀wò nínú dáwà tiwọn òkè lágbájá ṣe bídíà ó ṣe bídíà tó tọ irú bídíà wo ló ṣe àwọn kan kọ bàjẹ́ náà tó kọjá àlà gbogbo wàhálà táwọn bá yí lé fẹ́ẹ̀kan lọ fọ́ra wọn fagbùrù nílùú wa yìí ẹ̀rí ìfẹ́ kọ bàjẹ́ lọ́nà tí ò yẹ torípé ìlànà tánàbí fi ṣe dáwà rẹ̀ ó pè wá pé mọ́rọ̀ àmì kò mú kárọ́n fàlìyọ̀gà yìrù bìyẹ́ni ẹni tó bá lágbára tó fẹ́ kọ́ bàjẹ́ kó fọwọ́ kọ́ tó bá wà láàyè tó fi kọ́ tó sì tún lé bí wàhálà mi wàyí láwọn yẹn sẹ́tì fámìlì sáni tí ò bá lágbára fẹnu sọ tẹnu ní ò bá ní bí wàhálà wàyí láwọn yẹn sẹ́tì tí ò bá lágbára yẹn náà fàbí kọ́lìbì kó fọkàn kọ́ ẹni tó fọkàn náà ṣe dáwà kọ́ ọ bá ti rí oúnjẹ pé alágbájá ò nífẹ̀ẹ́ sí tá ń ṣe yìí alùsùnà máa balance lórí ìyẹn náà wọn nílò tágbára wọn ò tí ká láti fi adáwa lálẹ́ tó tó ń rẹnu bí ilé ìlẹ́ni nìyẹn pé àwọn lágbájá náà ṣe dáwà ọ̀rọ̀ jihad làwọn ń sọ ń sìn ó yẹ pé nítorí mú kárù yẹn ọ̀nà tó yẹ kó gbàkọ́ òǹkọ́rù a gbọ́dọ̀ wo bóòlù lásìkò bàjẹ́ gẹ́gẹ́ bí a ti wa bákan náà òní pé ní nínú ìlànà alìsúnà táwọn pèpè sí òun náà ní alìwáhìdà ìṣọ̀kan ṣùgbọ́n sọ̀kan yìí bọ́lú ọ̀sẹ̀ fúnra náà mìíràn pé wà á tẹ́sí mu bí hábìlì ńlá ìjẹ̀mí à wà á tẹ́sí mu bí hábìlì ńlá ìjẹ̀mí à ẹ̀rù mọ́ ẹ̀sìn ọlọ́run ọlọ́run náà ní àsọ̀kan láti gbọ́dọ̀ kò pè sí sọ̀kan gbọ́dọ̀ gba àgbọ̀dọ̀ lẹ́yìn kámọ́ ẹ dáṣe ìyẹn kọ́ nípìnlẹ̀ tí nǹkan bá dàrú tán làwọn ń dáṣe gẹ́gẹ́ sọ wa ní hadith òsèfà nígbà tó bí àná ìpè tó wò bá rí jọ mùsùlùmí mọ́ tó o sì rá darí mùsùlùmí anábì ní fàtẹ́sìlì tílíkàlì fẹ́rọ̀kọ̀ kó là ha ìyẹn pé jìnnà sí gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà tó dára wọn lẹ̀ ìpínlẹ̀ wa náà ni pé kábàárà wa ṣe ṣùgbọ́n bá fi yàtọ̀ bálùsùnà fi yàtọ̀ sáwọn tó ń pèpè sí unity unity lẹ́nu ẹlẹ́yàmẹ̀mí ó fẹ́ ṣe mọ́lúdì ìbẹ̀rẹ̀ pèpè unity sí ẹ̀ tọ́pìkì ibẹ̀ ni unity in Islam àkọ́kọ́ ibi tó ti fẹ́ ṣe ìgẹ̀ ibi tá àlejò ṣe unity pẹ̀lú ẹ̀kejì ni pé abájọ́ pé òkè unity lórí kíni o oye kákẹ́ kóra wa jọ kárùn mọ́ ẹyẹ olúra wa mọ́ kó wá di ìsìláàmù aládàlú ibi tó fi so ní súnà lẹ́nu pé èyí lè ń fọ́jọ ni pé ní alùsúnà pèpè sí ìsìláàmù tó tọ́ tí gbogbo atọ́yẹ kárọ̀ mọ́ torí pé gbàtọ́ lọ ní àárọ̀ mọ́ nǹkan kò tú alẹ́ oní bíi hábùlélà táwọn lọ́nu tafsir Shawkani Fathul Qadir wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí nípa pé kí ní ń jẹ́ hábùlélà nínú áyà yìí gan àǹkan sọ pé ní kùránì ni àwọn kan sọ pé ní islam ni àwọn kan sọ pé sunna ni bàbá ní gbogbo ẹ̀ náà ìkẹ̀kẹ̀ náà ni tọ́lọ́pàá pé ẹjẹ́ arọ́pọ̀ lẹ́yìn àníbi náà ti sọ fún wa quran ti sọ fún wa pé fa intanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa ila rasul ṣùgbọ́n ìsọ̀tún táwọn èèyàn kan fẹ́ ká ṣe lẹ́nìí olùpẹ́ kàkẹ́ wọn sọ pé nǹkan ṣe tí ò dáa mọ́ tó wájú mọ́ ṣe pọ̀ kódà rẹ̀ ń tó ń pèpè jẹ́ pé tó lọ pèpè lórí rédíò subhanallah ìgbà tí gbogbo bọ̀ gbogbo wa àwọn bàbá ní kíní kan tí ìfẹ́ dárúkọ ó dúpẹ́ kí ó bá jọ sopọ̀ mọ́ra wa káwá di kan náà ká lágbára àtúndẹ̀ tó náà lọ ẹ̀ẹ́dì bá lọ gbàwé ìdìbò káwá sọ̀tọ́ náà káwá lẹ́jọ́ wa tí ò sí gbọ́ tí ò dá ká lè kúrò ṣùgbọ́n gbogbo ẹni tí ń di nǹkan mọ́ra wà nù wa o ẹni tí ń ṣe bídíà wà nù wa o ẹni tí wọ́n kẹ̀yàn tó lóun kírun mọ́ fi wá sápapọ̀ alùsùn náà ò fẹ́rù ìṣọ̀kan ìsìláàmù ò fẹ́rù yìí kọ́là nẹ́bí pépè sí wà á tẹ́sí mú bihabulillahi jami'a agbọ́dọ̀ rò mẹ́sìn ọlọ́run yẹn ló lùsùn mọ̀ pé ẹja pàdé lórí kìtàbù wa sunna pẹ̀lú àgbọ̀wọ́ àwọn ẹni ìṣíwájú wa ṣùgbọ́n tó wá pàdé lọ́nà tó yàtọ̀ sílẹ̀ ìpàdé owó wàhádà gẹ́gẹ́ bí ìpàdé àwọn yẹ̀wúdí tọ́lọ níta sábò jami'a ọkùnlùmù mùsàtà ẹrù pé kankan náà níyí ni o tó máa fẹ́ bá mùsùlùmí jà ẹrù pé kankan náà láàmú ọkùnrin ṣùgbọ́n tó wà lọ́kàn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so eléyìí náà tó ṣe pàtàkì ni tábà sọ̀kan a gbọ́dọ̀ sọ̀kan lórí kí lọ́lọ́run wí lórí kí lànàbí ṣe ṣùgbọ́n ìyẹn tán àgbọ́ ilé iye láwùjọ wọn a mọ̀ rò pé àwọn alùsùn náà fẹ́ báyẹn ṣe tó bá gbé súnmọ̀ kalẹ̀ péra rẹ ní tó wù ẹ́ àwọn kan náà àwọn náà wá daṣọ súnmọ̀ bójú látara pé n tó ní súnmọ̀ ń pèpè ń táwọn ògbọ́yé wọn ni ẹ mọ́ dáwọn lóhùn ọ̀tọ́ náà fi dé láàjà máa ni ó ẹni kò sí jẹ̀mọ́ subhanallah ń bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí wà tẹ́sìmù bí hábìlá jẹ̀mí á sí jẹ̀mí ní ní sí àtàjọ pé àìsí jẹ̀mí ṣùgbọ́n tí wọ́n fẹ́ gbọ́ onílìlà lówó tí ò bá mú táwọn oníṣúwòsì fẹ́ bá wọn ṣe wọ́n kúkú forúkọ yẹn sọ wọ́n lẹ́nu pé láàjà máa ní ẹ máa pè wọ́n ilé òsínú lànà onísúnà bákan náà nítorí súnà ń pèpè sí ń pèpè sí ìsìláàmù lójú bí dáwà onísúnà lò dáwà wa nù ọlọ́ọ̀ni òkùnkùn lòfin sílmi káàfà ẹ̀wọ̀nú ẹ̀sìn lódìndín nǹkan òkèrè lọ́dọ̀ onísúnà barcelona tàwọn ìdí mímú láyà wa bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yòókù ń tẹ̀lé ọ̀rọ̀ ṣòkòtò àní fi ṣeré àmọ́ ọ̀rọ̀ ṣòkòtò lè pe tó kúrú yìí lọ èyí nǹkan ló kúrú sí ẹ bá rẹni tó ń fojú kéré irú yìí wọ kò sọ ní súnà kò sọ dáwà súnà ní ń pèpè sí ọ̀rọ̀ pápẹ́ mo ti kéré mu àní fojú kéré ẹ̀ tó gbá mi rò pé láwọlá àṣùkọ àlà ummati tí ẹ pé mo fẹ́ túláàsì yín ni tí ẹ pé yóò dọ̀rọ̀ yẹn ni làmọ́tòkùn bí siwak ìdàkùn lè sọ́láàt àwọn ìdàkùn lòdò gẹ́gẹ́ sí wá ní òrìwáyà mi pé nínú gbogbo pẹ́ẹ́fẹ́ ṣàlùwàlá ní ìbánikẹ́mọ́ ní pápò tẹ bá fẹ́ kírun ìbánikẹ́mọ́ ní pápò anábì ka nǹkan yìí kún agbọ́dọ̀ kakún tó pé ní òfin ẹ̀sìn ni ọlọ́run sọ pé ní wàmọ́ yóò azimu sha'airallah fa innahu min taqwal qulub fa innaha min taqwal qulub ẹnikẹ́ni tí bá ń pọ́n gbogbo òfin ẹ̀sìn lé tí ò fojú kéré nǹkan fa innaha min taqwal qulub ara tó ní ìpayà ọlọ́run bá náà ni ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ lórí agbọ́nrin yìí náà bákan náà alùsùn náà ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì bóòlù àṣẹ ń bọ́ta ẹsẹ̀ lò àti láàrin ara wa náà àlùwàlá wàlùbárà alùsùn náà tó pegedé ń bẹ̀ ẹni tá a jà wọn tá a ní bá ṣe rárá wà tó bá ti kọ̀rọ̀ ẹ̀sìn dé àwọn ní làwọn kèfèrí ẹni tá a bá ṣe ń bí wà àwọn ní làwọn ẹni ìṣíwájú wa àwọn ní làwọn ẹni ló ẹni tó yẹ pé ní dèédé dáadáa tó wà lára rẹ̀ àábà ṣe dèédé aburú àábà ṣe ṣùgbọ́n tí ìwà fẹ́ kọjá àlà ẹni tó jẹ́ mùsùlùmí aláṣìṣe yóò sì ṣe pọ̀ mọ́ kèfèrí àbí tí ìwà fẹ́ ṣàṣìtò ẹni tó jẹ́ mùsùlùmí aláṣìṣe yóò sì mọ̀ pé lẹ́ni ọlọ́run alùsùn lè ṣe lé ó lẹ́sẹ̀ lára ń tòótọ́ dèédé ipò rẹ̀ nínú ẹ̀sẹ̀ rí ẹ̀rọ àwọn kan lẹ́ni tọ́ni farajọ ní súnà tí wọ́n wá súnà wọ́n báwọn ọ̀tá ṣe níbi tí òyẹ́kan ti bá wọn ṣe ibi tí ò wá tó yẹ kẹ́tí wá ibi tó yẹ kẹ́tí mọ́ bá wọn ṣe wọ́n wà bá wọn ṣe ọfọ ibi tó yẹ kẹ́tí bá wọn ṣe wọ́n rẹ̀ ní bá wọn ṣe níbi tí kò ó wá yẹ kí ọmọ bá wọn ṣe wọ́n wà bá wọn ṣe ń bẹ̀ ẹ mọ̀ rí lẹ́nu pé àtúmọ̀ ní ẹ̀ mílíkì tó bá ṣe báyìí wọ́n mú wọ́n mú coca cola wọ́n ṣe nǹkan báyìí ah níbo láti rí nẹ́sù pẹ̀lú nǹkan báyìí wọ́n nítorí àwọn sọ wá pé yáyà lẹ́sìn náà àmọ̀nù látọ̀ harimu tọ̀yẹ̀ máa àhálọ̀ láwùlákùn gbogbo tó dáa tó lọ́wọ́ ṣe lẹ́tọ̀ fún yẹn mọ́sọ̀dẹ́wọ̀ ẹ̀rí gbogbo àwọn nǹkan fà nígbà àjọlẹ̀ bára wa ṣe nínú ọ̀rọ̀ ayé tí ó sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa gbọ́ tó máa sọ fáwọn yẹn pé ọmọ coca-cola bígbà kan sì rú kíni wọ́n máa fojú rẹ̀ dégbà kan ní bíbí àní ẹ́ ṣùgbọ́n tó bá ń ṣe fún náà àníkà yẹn kú ọmọ coca-cola ṣùgbọ́n àkàdé èké yìí náà ní ọjọ́ pátá wọ́n lò mọ́ àlẹ́ ní amọ̀gùn mọ́tò mọ́ torí yẹ̀wùdí ló ṣe gbogbo nǹkan ọ̀fà nígbà ànábì báwọn yẹ̀wùdí ṣe muhammadu là ń pelé ẹ̀rí ṣùgbọ́n bí muhalat ká mú wọn lọ́rẹ̀ ayò ìyẹn ni ká mọ́ lò ìṣesí wọn àwọn wá rẹ́dì láti lò ìṣesí wọn ọlọ́run ní ayọ̀ lè dín náà àmọ̀nù ẹ̀yin tẹ́gbọ́n wọn àgbọ̀ látẹ̀tẹ́ àwọn yahudi àti nasọ́ra wọn yìí ṣe ọ̀rẹ́ ayò yẹn mọ́ wọn lọ́rẹ́ ayò ẹ̀pẹ́ mọ́ ló lànà wọn ọmọ yàtọ̀ wà láwù mí ń kún fa innahu minhum ẹnikẹ́ni tó bá ló lànà wọn nu yóò ti dára wọn gbogbo bí tọ́nà ti ní àmọ́ bá wọn ṣe bí ìlànà wọn ni ẹ mọ́ ṣe báyìí yahudi náà wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ ṣe báyìí yahudi náà wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ àtàwọn òmù pampasì lẹ́ni ẹlòmí ò mọ ẹnìkan náà yẹjú ọ̀rọ̀ kan jọ wo ibi fi ń yàn lọ́gbẹ̀ẹ́ ni ó sánú ògbà níṣẹ́ nígbà pé tó bá ti ṣe kèfèrí ni nígbà kó ní bídíà ni ṣùgbọ́n àwọn ẹni tó ń sọ yìí tọ́rọ òṣèlú bá dé tán yẹ̀wúdí àti nẹ̀sọ́ra gbélẹ̀ ẹnìkú lórí ẹ̀ ìmúra wọn lẹ́dì láti múra yẹ̀wúdí àti nẹ̀sọ́ra tó bá fẹ́ dípò tó lẹ́dì láti lò lànà yẹ̀wúdí àti nẹ̀sọ́ra láti débẹ̀ ìròrí yẹ̀wúdí ni wọ́n ń lò ṣùgbọ́n ká mẹ́jẹ ká mẹ́jẹ nǹkan tí yẹ̀wúdí ṣe ẹgbà yẹn mú ká mẹ́ra nǹkan tí yẹ̀wúdí ṣe ẹgbà yẹn mú jẹ́mọ̀ èwo ló yẹ kámọ̀ èwo ló yẹ kámọ̀ mú un méjèèjì ìyẹn ló pàdé pé ẹ̀rọ ní súnà ibi táwọn ibi tí ní àtakò wọn àtakò wọn ibi tá a ti lè ṣe bá bá wọn ṣe a lè bá wọn ṣe bẹ́ẹ̀ a lè jọ rajà a lè jọ tajà a lè gbéṣẹ́ náà àǹfààní kan wá wà tó pé olórí ìlú lè rí pé bá a ṣe ń ṣèjọba ẹ̀jẹ̀ gbégbá bòmí àwọn àǹfààní tí àwọn àtẹ̀lú ìjọba ìdìbò fẹ́ gbégbá bòmí bóyá ìnira kan wà olórí ìlú ló ní agbára ilé ìlọ́wọ́ ó ní pé ọ̀pẹ̀ lọ́tọ̀ ní fatiwa ìmíra coca cola sínú sọ́ọ̀bù wọn bá gbé báyìí pé ẹmọ́ mímú ṣé ìdíyàwó àṣẹ kí mo wà ń bí yóò náà ẹnu wọn fi ní alùsùn náà àwọn ìyá pàṣẹ gbogbo irú ìlànà báyìí sọ àwọn kan bí wà bẹ́ẹ̀ pé ní àsìkò gbà wá láti sọ ṣùgbọ́n ní sókè ọ̀rọ̀ wa náà ni pé dáwà alùsùn náà ọ̀lìjàmá dáwà tànẹ́bí ọlọ́ọ̀ni àti tàwọn sọ̀hábà bákan ó ní walladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhi ayati inú sẹ́tà níbi ìṣe mu àwọn alùsùnà náà máa ń ka àyà ọlọ́run fún yẹn ní mo sọ pé ní àwọn náà rí alùpọ̀ náà rí gbámú náà mọ̀ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn mi lè kóra wọn jọba yìí subhanallah ẹ lè ní leadership in Islam leadership tó ń sọ pé káwọn bá kẹ́rẹ́ àti umaru o bóò láṣẹ di òṣèlú táwọn ní òṣèlú ni ẹ̀rọ àwọn kan jọ wo wọ́n fẹ́ ṣe sẹ́mínà wọ́n ti gbé sí bánà Eh, nàìjíríà àti kínní kan eh, wọ́n sọ yóò ẹgbẹ́ fi gbogbo ọ̀rọ̀ tó ti kó gbogbo ìyẹn jọ sí àǹkan ah, náà tó lẹ́gbẹ́ mi náà tó Ogun State at fifty pẹ̀lú àwọn afẹ́ẹ̀sì tó sì yà síbẹ̀ wọ́n bá gbé gọ́fúnà àti Buhari tẹ́gbẹ́ kan tẹ́gbẹ́ lè kó ṣe pé pé alẹ́ súnà lélẹ̀ yẹtulú alẹ́ àyà àti àyà ọlọ́run Kùránì àti súnà náà máa fi ṣe wọ́n àti fún yẹn kẹ́tùsà fún akọrin sọ torí pé àfọ akọrin ọ̀rọ̀ lásán lọ́rọ̀ tiẹ̀ ní ó fẹ̀ sọ́dọ̀ orí ni ṣùgbọ́n ìlú àyà yẹn ti jẹ́ pé ní àfa akọrin ní sọ̀rọ̀ tó bá ní kọ́lá ọ̀ṣun láàrin kílà àfa yìí sọ̀rọ̀ náà àfa akọrin kan sọ láti bàtà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wáyé ajá ní sinimá ń ja ọ̀hún pé kùnà alùsùn lè ṣe lè alẹ́ fi ṣàǹfààní lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá bá ń tàn sọmọ wàlẹ̀ hikima yóò tó máa ka hikima fún wa gẹ́gẹ́ mọ́ musa àbísí sọ tẹ́ bá gbọ́ hikima bẹ̀ sunna ni wàyọ̀ alimuhum likitaba zakihim yóò mọ̀ fọ̀ wọn mọ́ alùsùn náà tẹ́síkìyà àmọ́ gba àwọn ẹ̀dọ̀tí tó wà nù ìṣesí ádà ádà ní ádà yóò da alùsùnà ló máa ń sọ pé ní ìṣesí yóò da ẹ mọ́ ṣe léyìí mọ́ alùsùnà sì páwọn èèyàn lé eléyìí ló da ìkúnlẹ̀ ò da eléyìí ló da ìyí tá alùsùnà ń sọ sọ fi ni wọ́n ń gbé wàrà fún ọmọ wọn gbé míkì fún ọmọ wọn nu bákan náà gbogbo tíra yìí eléyìí ò da eléyìí da àtọ́wò tó wà nù ìrú rèé alùsùnà ló mọ́ kọ́ àtọ́wò sọ̀lá àfi kẹfíyàtú sọlátù nàbí sífàtú sọlátù nàbí wọ́n ń fa àwọn báyìí yẹn ṣe ń kírun mọ́ tí ò dá bó wà ìzà kíyìm tánàbí sọlọ́nu yóò fa àwọn èèyàn mọ́ ṣùgbọ́n dáwà mi ń dọ̀tí àwọn èèyàn ni tọkàn rẹ bá wọn débẹ̀ ìdọ̀tí lọ́ọ̀bà kó mẹ́ nígbà tó máa ń fún yín ní kàlí tó ń fún yín ní nǹkan tó ń sọ ìtàn tí ò nílẹ̀ subhanallah kọlọmọ wa tábà sọ pé dáwà wa yẹn pé dáwà rasul tó filẹ̀ fún àlẹ́ ọmọ yìí abẹ́lẹ́ wa subhanahu wa ta'ala kó mú adó lórí ẹ̀ kó mọ̀ yẹ ẹsẹ̀ wa kó ní orí ẹ̀ bákan la abẹ́lẹ́ fún gbogbo wa tí a wà níkàlẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rọ̀ àwọn ṣéèfù wa àtàwọn stars wa tí wọ́n gbé ìjókòó ìkàlẹ̀ tó fi kárí gbogbo wa kọ́nà kó mọ́sá àsìnwá lẹ́sàn lóore wa